الله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 سبحانه وتعالى أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي في الله سبحانه وتعالى tọ́lọ́wọ́ bá gbèdìde láti máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá yìí àsàlátì náà kí wọ́n lọ rí bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo òru ọjọ́ yìí ní báyìí òun náà ní ká ṣe àgbéyẹ̀wò àlàyé níwọ̀nba bó bá ti yé àwa náà nípa síra amdatul ahkam lilmaqdisi alayhi rahmatullah rahmatan wasi'a ọlọ́mọṣàbá wa kẹ́ bàbá tó kọ síra náà wọ́n kọ́ kó lè máa jẹ́ àǹfààní ọlọ́run ah, sì ní fítírà náà ti máa ṣàǹfààní látọ̀dún tí wọ́n ti kọ́ àǹfààní náà ti ń kárí àwa mùsùlùmí tó fi ń dọjú ìní ẹtún wo àwa náà bílù wa ti jìnnà tó sílùú tí bàbá yìí ti lò gbèsè ayé bílù wa ti jìnnà tó sílùú tí bàbá yìí ti lò ìgbésí ayé tíra òun náà làwa náà tó ń ké fúnra wa nínú kọ̀rọ̀ tiwa náà mìíràn tọ́ àbẹ̀lẹ̀ wọn bá subhanahu wa ta'ala àbá tó kọ́ ọlọ́mọṣà bá wa sọ wọn lẹ́sùn olóore o àwọn tí àlùjánnà tẹ́mi rí ó wá gùn báyìí pé ọlọ́mọṣà fún àwa náà ṣe o torí sí àlùjánnà ni látọdún ọ̀hún tó fi dè ní gbogbo ọjọ́ táwọn èèyàn bá ń ké tíra yìí wọ́n mọ̀ kọ́ ládàálẹ̀ fún bàbá táwí yìí ara àwọn àǹfààní táwọn onímọ̀ máa ń jẹ tẹni tí ò bá nílànà mà sí ìjẹmú ẹnu ẹni tó bá wá ní ìlànà mà nítorí náà fi lè máa jẹrú ẹ ni pé kó náà máa wo iṣẹ́ olóore wo lẹ́mí rẹ lè gùn tó náà lè ṣe òun ò láǹfààní àti kọtíra tó bá ráfa tó wá kọtíra àyíbá àwọn ọlọ́ọ̀lẹ́ ní kẹ́mi tíra yóò gùn afá ẹbí mi ó bá ń náwó tí ẹ fi tẹ̀ ẹ́ tó táwọn èèyàn bá padà wá ní kí wọ́n ń kọ̀ntínú tí ń kọ̀ntínú kò ló máa gbà ládàá lórí ẹ̀ àbí yòókọ́ ló fi ẹ̀dá fọ́lọ́n bá ti ní mọ́sálásí ọ̀hún bọ́ sọ́wọ́ àwọn tó yẹ kán máa lò dáadáa ẹ̀mí yógùn ṣe é táwọn ọmọ tí ó dìgbà kan tí wọ́n láwọn gbé mọ́sálásí ta ọlọ́mọ fi wá àwọn ọmọ bẹ́ẹ̀ ṣàdánwò fún wa tó tẹ́lẹ̀ rẹ̀ bá ti ń gùn lọ bẹ́ẹ̀ ọ̀làwà náà sì kí wọ́n tá a ṣe lè ní àwọn pàtàkì àkókò tá a ń lò lọ́wọ́ yìí àti àkókò míì náà tó dájú kọ wá oṣù tá a wà nú ẹ̀ tó ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam tá ànábì làmọ́lẹ̀ faragada ànábì àmàpè ní ṣaharullahi al-muharram ṣaharullahi al-muharram. oṣù ọlọ́run nínú gbogbo àwọn oṣù táǹkà nínú gbogbo oṣù ojú ọ̀run méjèèjìlá kò sí ìtara bí àkọọ́lẹ̀ tó náà sábà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé oṣù ọlọ́run èyí ara kọ́lẹ̀ rẹ̀ oná ní táǹkì oná ní oṣù ọlọ́run kọ́ àmọ́jọ́ kan wá ń bẹ́nu oṣù yìí a ń pè ní ọjọ́ Àṣúrà ọjọ́ ńlá lọ́jọ́ náà àwọn ìmọ̀ nínú ìṣẹ̀lẹ̀ òun ló ti ń ṣẹlẹ̀ kódà ṣáájú káàdàbí tó dé ṣáájú kan tó bí ànábì Ìsá tára yóò pè ní Jésù lẹ́nu kí wọ́n tó bí oníṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ Àṣúrà ọjọ́ náà ti wá di ọjọ́ tàn ọjọ́ náà wá ti dọjọ́ ńlá ó dọjọ́ ńlá títí kódà àwọn kèfèrí Kùrẹ́ṣì wọ́n mọ ìyí ọjọ́ náà a kì í débẹ̀ àwọn Yẹ̀húdí wọ́n mọ ìyí ọjọ́ náà a kì í débẹ̀ kí ló bí àwa mùsùlùmí ọjọ́ yìí wá nípò lọ́dọ̀ tiwa náà ó tún wá nítàn lọ́dọ̀ tiwa náà gbogbo eléyìí náà ló wù wá kámẹ́nuba ọlọ́mọṣà sí rọrùn fún wa ìṣẹ̀lẹ̀ míì tún wá ṣẹlẹ̀ náà gbà nẹ́bí kú tán ó tún bọ́ sọ́jọ́ yìí náà àmọ́ yíò àwọn kan sórí burúkú bẹ́ẹ̀ ọlọ́mọdé àwọn bá wọn ṣe ohun torí oríṣiríṣi ọ̀nà lórí burúkú níbi wáyé lórí ọjọ́ náà èyí ò ní ọjọ́ àṣùrà ọjọ́ àṣùrà ẹ̀ ńgbà tẹ̀lẹ̀ yìí àwọn tí ó sórí ibú sórí ibú àwọn tó tó rú pa àwọn fẹ́ àwọn tó sórí náà àwọn gbé àwọn náà gbé tiwọn ẹni òǹlẹ́ni

májà sọ̀rọ̀ fẹ́nu olúwa wa gbogbo jama náà tí ó bá sì gbọ́ wa ọlọ́run dákun mọ́jẹ tí wọ́n sì wá gbọ́ ọ̀la al-Qur'an al-Karim shahrullahi al-muharram oṣù ọlọ́run táǹpé kálẹ́bùwà muhammadu tó dé oníkílà tó jàmá ní lárúbáwá ti ń ka oṣù náà ti ní al-muharram náà ti ní safar náà ti ní rabi'un al-awwal náà ti ní rabi'un thani náà ti ní jumada al-awwal o jumada al-ula náà ti ní jumada thani o jumada thaniya náà ti ní rajab náà ti ní sha'ban náà ti ní ramadan náà ti ní shawwal náà ti ní zulqa'da aw zulqa'da náà ti ní zulhijja méjìjìlá náà oṣù méjèèjìlá yìí lárúbáwá ti mọ̀ á ìgbà nábì náà dé anábíwá muhammad sallallahu alaihi wasallam orí tí lárúbáwá ń ká ó náà ní kínú wọn là nábì náà ń ká ọ̀rọ̀ àṣà ni ò bá wá jẹ́ ọ̀rọ̀ muharramu sọ́fàrù dùrùkídà àgbẹ̀híjà nǹkan wọ̀nyí kò bá ti kan islam àwa mùsùlùmí ló bá ti mọ̀ sí dájú torí pásítà ló bá dé àmọ́gbà náà dé bó ṣe jẹ́ pásítà ló bá dé yìí alukurani padà wá ń dákọ̀ àwọn ọjọ́ yìí àbí ń dákọ̀ àwọn oṣù yìí alukurani wá ń gbá àwọn ìjọsìn lẹ̀ nínú àwọn oṣù náà bó ti bẹ̀rẹ̀ sí fún wa lọ. nígbà olúwa wí inú alukurani olúwa ní ṣaharu ramadan alladhi unzila fihi alukurani hudan linnas wa bayyinatin minal huda wal furqan faman shahida minkum ash-shahra falyasum èyí ò lábí mọ̀ pọ́lọ́wọ́n bá ó dákọ̀ oṣù Ramadan níbi ó ti jẹ̀sẹ̀ fún wa náà lò lóbi wá di pa àwọn oṣù yìí àwọn àmọ́ ara wọn ọ̀rọ̀ ń parẹ́ títí títí títí látò fi wá ń bá ọ̀rọ̀ látọ̀dọ̀ àdẹ́gbọ̀wá Muhammad sallallahu alaihi wasallam olùwà náà sọ nìkan lọ Al-Qur'an kẹ́ inna iddatash inna iddatash shuhuri inda Allahi isna ashara shahran fi kitabillah ọlọ́run dájúdájú ọkà oṣù lọ́dún wọn ọlọ́run ọba oṣù méjìlá nínú tíra tó náà ọlọ́run wáyé ọdíjọ́ ọlọ́run ní minha arba'atun hurum àwọn mẹ́rin kan bẹ nínú wọn oṣù àbọ̀wọ̀ ni wọ́n oṣù ìwọ̀ ni wọ́n àwọn mẹ́rin ni ìgbà náà yóò sàlàyé mẹ́rẹ̀ẹ̀rin ó ní thalathatun sard wa wahidun fard ó láwọn mẹ́ta nínú mẹ́rin yìí àwọn mẹ́ta kan máa ń tó tẹ̀léra wọn ni zulqaida aṣèlékè ní zulqaida méjèèjì náà ní wọlé zulqaida àbíká ní zulhijja àti kẹta ní ṣaharullahi al-muharram kúláwà ní ẹ̀yìn ẹyọ ọ̀kan tó wà náà rí dádúró ò náà ní Rajab tọ ìyóò náà láti mọ̀ pé ọ̀rọ̀ oṣù alukurani ti dá sí islam oṣù ti dá sí ó ti di intestine wa ti kàkúnnù níbi táwọn mùsùlùmí ṣe gbọ́dọ̀ mọ àwọn oṣù yìí rèé àmọ́ yìí ó sì yóò máa bà wá ní jẹ́ pé ọgọrọ mùsùlùmí ni ẹ kó kalẹ̀ ẹ máa béèrè lọ́wọ́ wọn pé máa dá oṣù wa méjèèjì látàánú ibi ẹ ti mọ̀ pé nǹkan ṣe wá nù ọ̀gọ̀rọ̀ tí ń pè rẹ̀ ní mùsùlùmí lèmi òun ya nípa àwọn oṣù táwọn yìí kò lè má kò mọ gbogbo pé kò gbogbo òun ló jìnà jù ẹlòmí ò ní àyíwá ló kàn mí pẹ̀lú yìí ó sì kàn wá tó láwọn déètì ya ní láti máa mọ́ àwọn ìjọsìn kọ̀ọ̀kan bẹ tọ́lọ̀ máa ń kanlẹ̀ kanlẹ̀ ń jù sáàrin àwọn déètì wọ̀nyí lóbi jẹ́ sọ yẹ kákẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ láwọn mùsùlùmí ti gbọ́dọ̀ mọ nímọ̀ ń pa ẹ̀ nígbà táwọn ìjọsìn yìí bá ń lé àwọn ọjọ́ àwọn bí àwọn bónọ́ọ̀sì ọlọ́wọ́n bá ti ti mú wa àwọn tí mùsùlùmí ò àwọn bónọ́ọ̀sì ni ọlọ́run fún àwọn ọjọ́ dìde bí àwọn ọjọ́ òṣìṣẹ́ ládá báyìí ládá tó yẹ iṣẹ́ ládá tó bá ṣe tó yẹ kápọ̀ ládá kan àbí ládá mẹ́wàá lẹ̀ fún ọ ó lè dẹgbẹ̀rún o ó lè dẹgbẹ̀rún mẹ́wàá ó lè dọgọ́rùn ẹgbẹ̀rún kò ì sí tí òjò di bẹ́ẹ̀ nítorí irú ọjọ́ tó ṣe iṣẹ́ ládá yẹn sí ní ó jẹ́ pé ọjọ́ tá a fẹ́ ṣiṣẹ́ olóore náà ó má ta lábínú èyàn tún máa ń fi fíkíù ṣiṣẹ́ olóore èyàn tún máa ń fi ìmọ̀ a tún máa ń fi ṣiṣẹ́ olóore bẹ́ẹ̀ ni tẹ́ni tí ò bá ti lẹ́kọ̀ọ́ wọ́n kàn máa ṣiṣẹ́ olóore tí ẹni but ẹni tẹ́ bá ní tó nímọ̀ dáadáa òun lè ná fifty naira báyìí ládá tó ti di àṣìwù ó lè jẹ́ ládá tí wọ́tọ̀ tó ná fifty thousand gbà mí iná tẹ́wọ́n fi ṣiṣẹ́ olóore ní olóòtú gbà kí ló fà á ó ní pé òun fi fifty naira yìí ní ìsáǹdì báyìí lọ jẹ́ tájẹ́kì àkókò wo níṣẹ́ ládàá mọ́ ní mọ́típù ládàá wọ́n wà mọ́ sọ́rùgbà wọn kí wọ́n àwọn ìgbà yẹn bá dé owó gbìyànjú àti mọ́ ná gbogbo díẹ̀ tó bá ní toró mọ̀ pé àwọn àsìkò yẹn àdìpele ládàá lèèyàn mọ́ gbà pọ̀jù wọ́n tí wò dá nǹkan kan mọ́ ń tiẹ̀ wọ́ ọkàn mọ́ ọmọ tí gbogbo ẹ̀ lèèyàn bí mọ́ ń kẹ́kọ̀ọ́ nípa irú àwọn ọjọ́ yìí ló jẹ́ pé oṣù tá a wà nínú ẹ̀yìn ṣẹ́hàn lọ́ ìlú mọ̀hárọ̀ nínú àwọn oṣù tá a gbọ́dọ̀ mọ́ pàtàkì rẹ̀ yìí àkọ́kọ́ ò ní pé ó wà nínú àwọn oṣù abọ̀wọ̀ tá a wí lẹ́kọ̀ọ́ àwọn oṣù yàrá aṣúrò lòṣòrò aṣáàrò haram oṣù èèwọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ohun tó dé èèwọ̀ tẹ́lẹ̀ ìdí èèwọ̀ wọn tó wá kàn nínú àwọn oṣù lẹ́nu bẹ́ẹ̀ má parọ́ èèwọ̀ ni ní gbogbo oṣù tọ́ ọ bá pa ẹ̀ṣẹ̀ ńlá lọ dá wọ́n kọ ẹ̀ṣẹ̀ ńlá wọ́n kọ́ lẹ̀ pọ̀ tí ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n kọ́ wá pa yìí tó bá ilé fọ́ọ̀lù sínú àwọn oṣù táwọn yìí ìjìyà rẹ̀ ó lágbára ju àwọn oṣù tó kù lọ torí pé oṣù ìwọ̀ lápẹ́ oṣù ọ̀wọ̀ lápẹ́ ó gbọ́dọ̀ bọ̀wọ́ rẹ̀ ó sì gbọ́dọ̀ mọ èèwọ̀ rẹ̀ ló fi pàtàkì ká mú àwọn nǹkan wọ̀nyí gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá èèwọ̀ ni ní gbogbo oṣù àmọ́ tí àwọn oṣù èèwọ̀ yìí bá ilé ti dé ìdé èèwọ̀ wọn ò wà lágbára ju gbogbo ìdókòó lọ. bákan náà oṣù àbọ̀ oṣù èèwọ̀ ogun jíjà nínú ẹ̀ èèwọ̀ ni. meanwhile islam ṣàrà àjihad lè ti dà èyí jihad tó kọ́ àgàn láàdédé lọ rí kógun jàwọn ọ̀tá bàbá lágbára rẹ̀. àmọ́ tá a lágbára àìsí gbogbo tí bá lágbára ohun tó bá ti dirú àwọn oṣù yìí wọ́n ní àwọn oṣù yìí náà ẹmọ́ lọ rí bá yẹn jagun náà kí ló fà ní pé àwọn lárúbá náà ti yọ àwọn oṣù yìí lẹ̀ lóṣù èwọ̀ o torí pé lásìkò tí wọ́n ogun ni subhanallah nígbà jàhìlì àtà nàbí tó dé gbogbo tí ò tó nǹkan lásán lárúbá wa sì sọ dogun lámọ́ra wọn lọ́wọ́ ẹ̀ ń sin ẹran àti nílùú yìí ẹran wa kó nílùú yìí ó wá ti lọ ìwọlọ́gbọ̀n mẹ́wọ̀n ó sì débẹ̀ tó bá lọ ní jẹ́ àgbàdo àbí olùgbọ́ tó sálẹ̀ ló bá jẹ́ in tí ó dìjọ ní gbọ́n náà lọ tánlẹ̀rán tánlẹ̀rán ah, ẹwà jẹ́ ah, ẹran bó ní ah, ẹran àwọn arẹwu ọlọ́jà ní tánínú wọn tánínú wọn tánínú inú kan mú ẹran kan wá pa ẹran bàbá ti pa ẹni ó lẹ́rùn jáde wá ẹpẹ́ràn mí ẹpẹ́ àà mo ti mọ̀ sí alẹ́ lọ́tẹ̀ náà nìyí yóò sì lọ rí pa wọn ìyẹn ti ẹ̀wá ẹ̀yẹ ẹ̀yẹ àwọn ẹgbẹ́ ọjà wọ́n ti pàmí lẹ́nu ẹja lọ́bẹ̀ ọyá àwọn ọlọ́gbọ̀n náà kóra wọn jọ ẹ̀hẹ́n àwọn ẹgbẹ́ ọlọ́jà tẹ́ẹ̀nà wọ́n wá jẹ èlùbọ̀ wá ti ń bọ̀ ó yẹ ẹja lọ kójú wọn ogun bẹ̀rẹ̀ lẹ́nu ogun tí wọ́n mọ̀ para wọn nípa àwọn ogun mi ń bẹ ní jahiliya àwọn ọmọ dàgbà báwọn òbí wọn lójú ogun ni àwọn náà sì ń jagun láì mọ kí bí kí bí ogun yìí àìmọye ìdílé náà ti wá parun bẹ́ẹ̀ àwọn náà wá ti láàká ìkan bẹ̀ ẹwà ogun tàà ń jà ìyá tí mọ́ ń para wa lẹ̀ ẹjá láwọn oṣù kan ẹjá yọ wọ́n lẹ̀ àwọn oṣù yìí no matter tí ò bá wò lè mọ̀ ṣẹlẹ̀ ẹ mọ́jà mọ́jà mo gbọ́dọ̀ mọ́ sógun èyí tó fa àwọn oṣù ìwọ̀nù wọ́n wá sọ ogun di ìwọ̀ láàrin wọn pàtàkì jùlọ hajj gbogbo ibi tí lárúbáwá bá wà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé òní wọ́n ti ṣe gẹ́ni òní wọ́n ti wá àmọ̀ bí ogun mẹ́rin láyé àwọn Yorùbá náà máa ń so gbogbo tí ń jẹ́ ayé gbogbo bẹ̀ ní kínú gbogbo bẹ̀ ní wọ́n ti wá tán bá wá wá wó jọ pàdé ní Kaaba ẹbọ náà náà bẹ́ wá ṣe òkèjì ti Islam o lẹ́yìn tó ti wá nẹ́jà adab ó wá sókò ọ̀ka zúkùnmí jáde àtàwọn ọjà tó jálẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo bí tíláàrúwá bá wà ní wọ́n ti pàdé wọ́n yìí jàǹgbà wọn. so wọ́n á gbé bùnú kéyìdà kalẹ̀ pé oṣù eléyìí kálukú jòkó ilé ẹ̀gbọ́n lọ́jà zolihijja oṣù hajj alimuharram ẹ̀gbọ́n lọ́jàgún gbogbo àwọn tó bá ti hajj ẹ̀jú bá ìpadà lu rẹ̀ sán padà lu wọn gbogbo ẹ̀ sán fi síbẹ̀ ní lárúbáwá tí wọ́n ṣe nígbẹ́tọ̀ ẹ̀yin amájà láwí o táwọn ọ̀tá kan bá dìde tán bẹ́ kógun jà yín ẹ̀yin náà ṣe kí ni ẹgbógun tí wọ́n padà ẹ gbà kógun jà yín bí ó ti bẹ̀rẹ̀ rẹ̀ so al-muharram ìkánú àwọn oṣù yìí ò ló jẹ́ bákan náà wá ní pé ààwẹ̀ ní gbígbà ní gbogbo oṣù iṣẹ́ olóore ní gbogbo oṣù ó máa ní ládàá o tẹ́lá àwọn oṣù abọ̀wọ̀ta wí àwọn iṣẹ́ olóore tá a bá wá ń ṣe nú ẹ̀ ọlọ́run ọgbọ́n ò mọ̀ fún aláwọ̀ mọ́tìkù ládàá àwọn ọjọ́ kan tún wá máa bẹ́nu àwọn oṣù àbọ̀ wọ̀nyí yóò tún wá máa jẹ́ ọjọ́ ńlá ẹwọ́n ní oṣù dùlùhíjà ó ní ní dùlùhíjà oṣù tó kọjá ìdáṣe hajj inú ẹ̀ oṣù muharramu amin oṣù àbọ̀ wọ̀nyí minal ashhur al-hurum àmọ́ first ten days tá a lò nú ẹ̀ ọjọ́ ńlá ni wọ́n ó tún ju gbogbo àwọn gbogbo àwọn ọjọ́ lọ bẹ́ẹ̀ náà wá ní al-muharram ọjọ́ ńlá lòun náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa sọ kini kana hu an pare Ànábì ní afdalus salat ba'da al-maktuba Ànábì ní lẹ́yìn pa kí wọ́n ran yan tán bá wá ìwúlú tún lọ́lá jù tó jọ lọ́wọ́ ọba lójú jù nínú gbogbo orun tó máa nábi adáwọn mọ́kí as-salatu fi jawfil layl ó ní ó tá a bá ń kí lọ́gànjọ́ òun láàárín òun lásìkò tí òun jẹ́ òun tí gbogbo nǹkan ti dákẹ́ rọ́rọ́rọ́ tí gbogbo nǹkan ti pa lọ́lọ́lọ́ àsìkò yẹn ni wọ́n wá dìde lọ ń ṣàlùwàlá lọ ń tẹ̀tẹ̀ lọ ń kírun à irú ìrun yẹn ó lọ ládùúgbò gbòòrò méjì yóò bá kìlọ̀ bá àdàṣáàrí Ramadan anábì ní ìrun tó tún wá lọ́lá jù àmì àwẹ̀ àwẹ̀ tó tún wá lọ́lá jù lẹ́yìn pé èèyàn gba àwẹ̀ Ramadan ọ̀nà ní ṣaharullahi al-muharram ó ní àwẹ̀ tá a bá gbà nínú oṣù muharram wa afdalu siyam ba'da shahri Ramadan ṣaharullahi al-muharram ipe èèyàn gba àwẹ̀ o ànábi ní àwẹ̀ tó lọ́lá jù tí èèyàn máa ń gbà ó la àwẹ̀ tá a gbà nínú oṣù Muharram subhanallah ọlọ́mọdé àti ìrọ̀rùn fún wa àyẹ̀lú gbogbo ẹ̀tọ́ lọ́ba fún láǹfààní nínú wa irú inú oṣù yìí ó yẹ ká mójútó kírun jama àwẹ̀ ní gbígbà láti rúnà iskal kátó lọ hadith ilé fẹ́ mú ìrújú kan wá bí akéde kí ni ìrújú ọ̀hún ni pé tá a bá padà sínú ìtàgbésí ayé ànábì sọlá àìsàn gẹ́gẹ́ bí ti ìyàlá wa Aisha tó jẹ́ ìyàwó ànábì sọ wọ́n ní oṣù tá ànábì máa ń gbá àwẹ̀ púpọ̀ nínú ẹ̀ lẹ́yìn àbáyọ rọmọdọ́nù tán oṣù tí máa ń gbá àwẹ̀ púpọ̀ nínú ẹ̀ oṣù wo bá nínú àkọọ́lẹ̀ ṣàbán tọ̀ ṣàbánù la bá pàdánù bí ń gbáwẹ̀ yìí ṣùgbọ́n kọ́lẹ̀ ń tó sọ fún wa ni pé ààwẹ̀ nú Muharram òun ló lọ́lá jù lẹ́yìn pé èèyàn gbàwẹ̀ Ramadan ọ̀rọ̀ nílẹ̀ rújú àbí òbí ẹni tó bá yọ aláàbọ̀ ẹ̀kọ́ irú àwọn tí ó rí rè àwọn àbí kìí sáàmù ń takora àwọn náà mọ́ fara rẹ balẹ̀ tó bá ti rírú ẹ̀ ẹ̀kọ́ ni ò pé tó lára rẹ ọ́ ṣèwádìí ni pé kí lálàyé ti ń bẹ lábẹ́ àdéhùn olẹ́rìí máa rí yẹ̀yẹ́ àwọn tí wọ́n máa ń dáwọn fẹ́ gbogbo ti hadith pé gbogbo ọlọ́dẹ ọ̀tí wá bá wájú ilẹ̀ yorùbá pé yóò bá rí gbogbo ẹ̀ mọ́ ẹ̀dá máa wọn gbogbo ọlọ́dẹ ajá lọ láìpẹ́ yìí ẹni pé ẹni tó àdídẹ́ àà ah, ah, ìwọ lọ sí làákà yìí ọ̀tọ̀ ní tá ànẹ́bí wí ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní kí wọ́n wí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi ọlọ́run ò alẹ́bíláwẹ̀ Muharram ló ti gíní lọ́lọ́lá jù lẹ́yìn Ramadan tọ́ wọ́n tó wá nínú ṣàbánù ní tí ma ń gba àwẹ̀ jẹ́ ẹgbẹ́ ní kíni ó fẹ́ rújú lẹ́yìn ìparí mushkilul hadith àtúnni mukhtalifu alhadith mukhtalifu alhadith gbogbo àwọn tó àwọn yìí ohun lèyàn gbọdọ̀ wádìí ìmọ̀ rẹ̀ pé ẹ̀dá kò kí lálàyé tí ń bẹ́ẹ̀ òun ni ọ̀ọ́kọ̀ọ̀kan wá kìí ṣe pé wọ́n wà kàn fi làákà ìtẹ́ tó kù díẹ̀ ọ wà bí takò ọlọ́kùn sọ wa kó mẹ́rọ àwọn àlùfáà dáhùn kódà lè mẹ́mù náà wàgbé àrẹ rahmatullah àwọn níbà wọn ti ń wò nító ó ṣe é ṣe kó ṣe pé ìmọ̀ pé muharram ló lọ́lá bí kágbáwẹ̀ nínú ẹ̀ bóyá ìmọ̀ yẹn kó tó dọ́dọ̀ ànábì ó ti ń di ẹnu ìgbà tó kù díẹ̀ táàdínàbì fẹ́ kú láyé bóyá táàdínàbì ti rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ṣàbáàrò ló ṣe kínú ló láti tó bóyá gbà sí mọ́ rẹ̀ tó dénú ló fi jẹ́ sí pé ìgbà yẹn lànàbì mọ́ ń gbàwẹ̀ bọ̀tìgbà tí ó padà mọ̀ létà ló jẹ́ wá ń sọ yìí àmọ́ èyí tá kọ́lẹ̀ tí ọkọ̀ gbé wá ní pé ṣàbáàrò ló ti mọ́ ń gbàwẹ̀ ẹ dákun àlàyé oríbìjòkó àbí oríbìjòkó kí lálàyé táwọn onímọ̀ ṣe òun làmọ́ wa àwọn míì ló sì lè mọ̀ jẹyùn ó lè jẹ́ pé tí ó fà tí ó bí o ní pé bóyá ń gbà tí Muharram bá dé àwọn àkókò náà bóyá àwọn kìíní kan mọ́ ń bí ànábì lọ́wọ́ ká ànábì má rí gbàwẹ̀ láwọn Muharram ike ó já rẹ̀ ó lè jẹ́ ní àjò ó lè jẹ́ ní pé pé ṣùgbọ́n ṣàbánu yẹn àsìkò náà yálà wa Aisha radiyallahu anha wọ́n láwẹ̀ Ramadan táwọn bá jẹ àwọn èyí sábà rí san àfínú oṣù wo ṣàbá ebi kìíní kan lẹ́sí ìdí òjẹ́ wọ́n rí san wọ́n sì mọ̀ pé yẹ káwọn tètè káwọn tètè máa san alóríṣẹ́ ìpínlẹ̀ ànábì náà sallallahu alaihi wasallam tí àwọn Muharram yìí bá dé ànábì máa kó lọ́lọ́lá jùlọ àmáwọn kìíní kan ní máa kọ́ ni ó di àlàyé mẹ́rin jọ̀mọ́ ibn rajab bin al-hanbali alayhi rahmatullah táwọn náà fi ṣèlú yọrọ wọn ní méjì ní táǹpì ní iṣẹ́ àwẹ̀ àṣegbọ́rẹ́ ọ̀nà méjì ọ̀tọ̀ ní at-tatawwu' al-mutlaq pé a ah, iṣẹ́ àṣegbọ́rẹ́ tó lọ́lá jù jẹ́nẹ́rálì al-muharram wọn nìkan wọn ni wọ́n ká mọ́ gbàgbé pé a mọ́ ní àwọn kìnnìkan tó mọ́ rọwátìbù làwọn tí ó lóore iṣẹ́ àti gbọ́ rẹ tí ma ń tẹ̀lé tí ọ̀ràn yẹn a ní irú òun méjì tá àwọn kí ẹni pé ìrùn tá a bá fẹ́ kírun náfìlà tá a máa ń ṣe tẹ̀lé ó ṣe kírun ó wà náfìlà tá a ti kọ́bùlà zuri ká tó kírun lórí náfìlà tá a máa yàn báàdá àzòrò ṣẹgbẹ́ yìí náà wà wọ́n ní tọ̀ ike ojú tá fi wo ṣàbánu tọ́lá náà bí mo ń gbà púpọ̀ mẹ́yẹn ojú pé ń gba àwẹ̀ tó jẹ́ pà àmọ́ ń gbà síwájú kínú síwájú àwẹ̀ Ramadan pé yóò lórí ṣe pé ó dàbí rọ̀wátìbù tó wà fún rọrùn ọ̀ràn yẹn ni késo nínú ti àwẹ̀ oníká nẹ́bí ó gba àwẹ̀ Ṣàbán ìgbẹ́jẹ́ nínú rọ́tìbù tí wá máa ń wá ní ipò títí ṣàbánù tọ́lá nàbí mọ́ sábà gbàwẹ́ wà ipò pòun ni àwọn rọ̀wátìbù tí ó kọ́kọ́ wá síwájú Ramadan títí ṣàwálé wa máa jẹ́ rọ̀wátìbù tí ó wá lẹ́yìn Ramadan ẹ dákun ìrújú ìwá kú àbí ìrújú yóò kú ìrújú kú o ìdí nìyẹn tá a bá ti ń bárú àwọn kan báyìí nínú ẹ̀kọ́ kìí ṣe ká takò hadith làmọ́ wa àlàyé làwà ṣe àgbéjọ́ ní ìkáṣe tafsir a ṣe ìtàrọ̀rọ̀ kan quran pé ádámù pẹ̀lú àwọn ìrọ́bù lè mọ́ṣíríkì wà lè mọ́gbìrì olúwa tó ní mọ́ṣíríkì adígínì àti mọ́gbìrì nínú ibi tá a bá nínú túrú tafsir suratul baqara ó ní wà lè láà ìlú mọ́ṣíríkù wà lè mọ́gbìrì fa iná mọ́ tó wà lù fọ́sánmà wà jù wà mọ́ṣíríkù lólù mufra mọ́ṣíríkì ibùdó orí ó dé wọ́n ni wọ́n ni mọ́ṣíríkì wà rọ́bù lè mọ́gbìrì báyìí mọ́ṣíríkù méjì àti gínú àti mọ́gírìmù mẹ́rù méjì ó tún débọ̀ tún ní rọ́bù lè mọ̀ṣáríkì wà ní mọ́gọ́rì rẹ̀ tẹ́ pé ó jìlá ní pé à mọ́ṣíríkù mẹ́rù làwá ní gan-an tọ́látì dìnnà àti ní ti pé ibù yọ òrùn mẹ́rù lání ẹ̀rà fún mẹ́rù nìjọba àdáwò ẹyọ kan tọ́ alùkùránì dárúkọ méjì alùkùránì tún dárúkọ mọ̀ṣáríkù هذا ظاهره التعارض والتناقض في الظاهر ìwọ́n tó bá kàn wò lọ́ọ̀kan yìí náà fèmèrè náà mọ́ ń wò lọ́ọ̀kan àwọn ọ̀tá islam tó wà ní ṣẹ̀rẹ̀ pé kùránì wọn náà ó ṣe gínú ó dàpọ̀dà wọn aláyé ni ó bèèrè ìwọ́n náà tí wọ́n náà jẹ́ mùsùlùmí tó bá gbérú ẹ̀ níwájú rẹ̀ tó bá ní pé kò yọ fasalu ahlan dhikri in kuntum la ta'lamun ah, àwọn onímọ̀ alimam ahmad ibn hanbal alayhi rahmatullah wọ́n sàlàyé kan wá nù àlórí ọ̀rọ̀ sheikhuna muhammad ibn salih al-husaymin alayhi rahmatullah àwọn náà tún máa láyé mi wá lórí ọ̀rọ̀ àyà àwọn àyà yóò takura wọn ẹ̀wọ́n bàbá bẹ́ni habibi ní ṣe ọ̀tọ̀lẹ́jà imam nawawi ọ̀tọ̀lẹ́jà rẹ̀ ọ̀tọ̀lẹ́jà al-hafiz ibn hajar ibn rajab alhambali alayhi rahmatullah ọ̀tọ̀lẹ́jà wọn náà tún

àwọn kìíra lè káwọn pé ẹni tí ó ẹni obìnrin kìíra nkankan gbówá jíjọ náà wọ́n sì lẹ́nu kan bí àfa àwọn ní ìlẹ́tọ̀ ilẹ̀ ọ̀hún àti fẹ́ bẹ̀rẹ̀ foundation afẹ́ afẹ́kọ́lé ẹ̀mà ṣàdúrà ọ̀hún náà làbẹ́ pẹ̀lú ọlọ́mọṣàdúrà rí pọ̀ tọ̀ afáwa fẹ́ bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ṣàdúpẹ́ oríire náà ní kankan àmọ́ àràdìkà ilé yìí ọlọ́run ìjẹ́ ẹ̀kọ́ o wọn àti ìwọ́pọ̀ ṣáàjọ́ ọla rí ẹnu gbé ó sì ọla ẹ̀ẹ̀ta ní ọlọ́run jẹ́ ẹ̀kọ́ ọ̀rúnkún gbogbo tó <laughs> yẹn

kódà ẹ̀yìn àtàwọn ọmọ yìí lẹ́jọ́ mọ́ kó sìmẹ́ntì lẹ́jọ́ mọ́ kó fílì ẹ̀ ń kọ́lé nù àmọ́kọ́lọ́wọ́ kọ́lé fún yín ẹ̀ẹ́kàn wà láàyè yín ẹ̀ẹ́kàn mọ́ sẹ́ndì owó sáwọn tí ó mọ̀ kọ́ ni tó báwo ni kí lẹ́tún níbi sìmẹ́ntì mẹ́wàá ni ẹ̀ẹ́kàn sẹ́ndì ẹ̀ mo ń bọ̀ wá síbẹ̀ yẹn ní parí oṣù ìpàdé àfidé parí oṣù ilé dídé ní sẹ́ndì wọ́n ti gba wọ́n ti gba lẹ́bù ẹ wo tẹ ẹ tún lọ ẹ tún mọ sẹ́ẹ̀dì oṣù wọn ìpàdé tí wàá nípa ní oṣù ẹlẹ́kẹ̀ẹ́dì wọ́n ti kan lé wọ́n ti rẹ̀ tán ìkẹ́ tó kóṣù mẹ́ta ẹ ti kó wọ́ọ́

àwọ ò gbọdọ̀ jó tàn wá àti gbọdọ̀ gbàtànjẹ pẹ̀lú rẹ̀ tá a bá ti rírú ẹ̀ wá lè gbé wá járe táwọn ò bá wá mọ àlàyé rẹ̀ ẹ tún wá lọ jọ àlọ báwọn onímọ̀ wa kódà kan bá tún lọ bó ní mímọ̀ ilé tóun náà bá mọ̀ mọ́ sáyà gbangba á ah, ọ̀rọ̀ yìí rújú sèmi náà ẹja tó lọ rẹ béèrè lọ́wọ́ àwọn tí iyún lọ́nà ọ̀nà tó wá pé fọ́sí ẹlú alàbíkiri nǹkan tó láta àdàmù àdàmù tó àwọn ọ̀rọ̀ yìí ó pàtàkì tó adìsí yìí àlàyé táwọn onímọ̀ tí wọ́n ṣe lórí ẹ̀ ọ̀rùn eléyìí ó jẹ máa mọ̀ pé oṣù muharram tá a wà yìí àti oṣù tí làwọn àjẹmọ́ oṣù àwẹ̀ gbígbà gbogbo ẹni tọ́nà bá lè ṣe lọ́nà fún wa ká má gbà á ṣe wá rí ọjọ́ kan wá ń bẹ nínú oṣù yìí ìgbà wọn lọ́rùn ọjọ́ òun là ń pè ní ọjọ́ àṣùrà ọjọ́ kí ọjọ́ kí kò ọjọ́ àṣùrọ̀ ọjọ́ ńlá ni ẹ̀rí ọ̀rọ̀ ọjọ́ náà ní ìtàn ọjọ́ tá ń pè ní ọjọ́ àṣùrọ̀ inú oṣù Muharram osu ọjọ́ àṣùrọ̀ wá ọjọ́ ilé ní tó nílẹ̀ inú mọ̀ olórinlẹ̀ nínú ìtàn lóòótọ́ a rí nǹkan míì látọ̀dọ̀ àwọn míì náà àwọn àlùfáà kódà tí wọ́n náà sábà rẹ̀ tí wọ́n náà sábà rẹ̀ Abdullahi bin Abbas pé ọjọ́ aṣúrọ́ kìí sọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́wá ẹ àmọ́ yọ àníyàn abẹ́ ìtọ́jú kìí sọ̀rọ̀ tó lálàáfíà tó yí tó lálàáfíà ni pé aṣúrọ́ ẹ̀ ìgbà àwọn bíbí ànábì sílùú mẹ́ka ànábì bá táwọn kòrèṣì máa ń gba àwẹ̀ ọjọ́ àṣùrọ̀ ànábì náà wá máa ń gba àwẹ̀ ọjọ́ àṣùrọ̀ ìgbà ànábì yóò adé mọ̀dínà ànábì wá tún bá àwọn yẹ̀wúdí táwọn náà máa ń gba àwẹ̀ ọjọ́ àṣùrọ̀ ìgbà tó wá bá tó máa ń gba àwẹ̀ ọjọ́ àṣùrọ̀ òfin àà àwọn ẹjọ́ aṣọ́rọ̀ rẹ̀ àdíjìnà bẹ́lú sahih muslim àdí 2004 nínú bukhari nínú muslim àdí 1130 nínú abu dawud àdí 3444 abdullahi ibn abbas radiyallahu anhu ola nabi wa muhammad sallallahu alaihi wasallam qadima al-madina ola nabi wa madina fawajada al-yahuda siyaman yawma ashura

أنجى الله musa موسى وقومه أنجى الله musa موسى وقومه pé ọjọ́ aṣúrọ̀ yìí ó Musa ati awon ìjọ rẹ̀ kúrò lọ́wọ́ Fìràwọ̀ ọjọ aṣúrọ̀ ó ní ọjọ́ tí Fìràwọ̀ teri tẹ́rì sinu kí jọmọ́ sínú le Musa níjọ to pọ̀ fúdù pé Musa ndọ́ta bá rí bí náà ní wíwọlẹ̀ ẹni náà lọ lọ ẹni náà sì ní pọ̀ òun àtàwọn ọmọ ogun rẹ̀ bá bẹ̀rẹ̀ Musa àtàwọn tó ń gbà fún náà bá bẹ̀rẹ̀ eré Musa ń sálọ àtàwọn èèyàn rẹ̀ fìrà àwọn náà lé wọn ó lé wọn pínpà tó dé àárín kan táwọn ọmọ Musa kan bójú wẹ̀yìn báyìí wọ́n ti kí wọ́n ti bẹ́ẹ̀ bá ni yóò wọ́n mà ti dọ́dọ̀ wa tán ẹmú sárólúwa ló ní mọ́ lọ àmọ́ lọ náà ni wọ́n wá ń sáré kàdà kàbà kàbà wá sá eré yẹn débi odò bọ́sẹ̀ tí rẹ̀ mú sáti wọ́pẹ́ ọlọ́run wọ́lọ́ ní mọ́ bọ̀ bí kò sọ́nà mọ́ odò rẹ̀ kò jẹ́ sọ́nà mọ́ pọ̀pá rẹ̀ náà ni pọ̀pá ìdí rẹ̀ ìgbà kọ̀ọ̀kọ́

fìdáwọn náà dé bẹ́ẹ̀ ẹ̀rọ náà fi a òpin dẹ́kì ń pọkùnrin yìí èrò pọ́rọ̀ yóò a ló la ọ̀nà báyìí ẹ àmọ́ ọdún la ọ̀nà ní ìwọ ní fẹ́kọ́ ní ni Musa kọjá lọ ń gbàdé omi dáhùn ní odò fìdáwọn náà ó yẹ ọmọ àbá ìjọ náà Musa wá kọjá sódò kọjá sókè ó kọjá sọ́lọ́ ní wòdò ẹlẹ́mi mo ní kọ lanu akọ̀bọ̀ pa Musa fi sábà bí kí Musa lè mi ìmọ̀ níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ní panudé padà odò la ilaha illallah odò sì panudé odò ń panudé báyìí dé Fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ọtẹ́rì sínú odò wa máa ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé ńgbà náà nílùú ńgbà náà yóò kú ní odò yóò sì mọ̀ okú yóò sì mọ̀ bẹ́ẹ̀lẹ̀lẹ̀ tí ò ní jáde ọlọ́wọ́n gbà Musa sí ìràwọ̀ náà tó wá dìgbò wá bàbá wọn tó náà wá bẹ́ẹ̀ dìgbò bẹ́ẹ̀ ní òfẹ́ gbọ́lọ́ngbọ́ bẹ́ẹ̀ gbà ọlọ́ngbọ́ kẹ níbi àtúgbà yóò lè yóò wúlò mọ́ àmọ́ ikọ́ ti ẹgbàgbọ́n àásán lẹ́sàn rẹ̀ láìláà ìlànà tẹ́sán ìrà àjọ́gbà gbogbo èèyàn tó wọ́n bá kú àwọn ọmọ ó kú tí ẹ àjò onílé péńté lórí odò òyà kó kú rẹ̀ ó máa lé tente òkú ní lé tente lọ́la lè yóò lọ́sí lè máa jẹ́ pọ̀ báwọn ẹ̀rọ míì náà tí wọ́n máa ń wọ̀ lẹ́yìn ọ̀la ṣòkò ní máa jẹ́ pé ìwà jìyàn pé ah, ẹ àbí Musa ó wọlé lọ ní ẹ̀rọ àwọn alágbára kan náà máa ń tara wọn pé ah, àràrà pílẹ̀ òkú yóò lè kínú ilé ó ìgbà ẹlòmí ìjẹ gbọ́tọ̀wọ̀ ẹlòmí ní eh, bóyá òkú rẹ̀ oníjẹ rà tóbi tó gbéra lùkì àmọ́ àwọn alọ́rin gbó kú ọkùnrin kan tó gbó báyìí ní Egypt abágbé káàkiri orí social media wọ́n ní olùkú ìràwọ̀ náà irọ́ ní yíwo wọ́n bá wọn gbé káàkiri mọ́ kìí sòkú ìràwọ̀ náà náà spread káàkiri lórí íńtánẹ́ẹ̀tì o alákùnrin ha ìjọ tí ṣẹlẹ̀ lọ́jọ́ náà fi di ọjọ́ ọ̀sán ìgbà wọn yahudi wá sọ bẹ́ẹ̀ pé hádà yawmun azim anjallahu fihi Musa wọ̀kọ́wùmọ̀ òun lọ́jọ́ tọ́lọ́wọ́ ọba la Musa àtàwọn èèyàn rẹ̀ wọ́n ágbèrè pàfẹ́rẹ̀ àwọn wọ̀kọ́wùmọ̀ ọjọ́ yìí náà lọ́lọ́wọ́ ọba tẹfẹ̀rẹ̀ àwọn náà rí àtàwọn ọjọ́ tí ẹ̀ náà fàṣọ́ọ̀mọ̀hù ṣùkúrán fanahnu ahaqqu bi Musa minkum àwàláwà lẹ́tọ̀ sí Musa jù ẹ̀yìn lọ fasọ́ọ̀bàhù rasulullah sallallahu alaihi wasallam wa amara bi siyam lànàbí bá gbà ọjọ́ aṣọ́rọ̀ ó bá pàṣẹ pé kí gbogbo èèyàn ló mọ̀ gbà wẹ́ ọjọ́ aṣọ́rọ̀ kódà nínú àkọọ́lẹ̀ wọ́n gbà pé ọjọ́ aṣọ́rọ̀ yìí ààwẹ̀ gbígbà rẹ̀ yìí ọ̀ràn èèyàn lànàbí sọ́ọ́díjọ náà gbogbo èèyàn gbọ́dọ̀ mọ́ sí kínú wọ́n gbọ́dọ̀ máa gbà ìgbà wọn ń bẹ ní mọ́ká táwọn kùrẹ́sì máa ń gbà kò sí lọ́nà rẹ̀ òun máa ń gbà nígbà tó ń bẹ ní mọ́ká èyí náà àdìsí rẹ̀ ń bẹ ní Bukhari àdìsí 2002 ń bẹ ní Muslim àdìsí 1125 ń bẹ ní Abu Dawud àdìsí 2441 àdìsí pé ànẹ́bí ọjọ́ aṣúrọ̀ àwọn kùrẹ́sì ti máa ń gbà ànẹ́bí náà ti máa ń gbà nígbà ìlúyà ìgbówádé màdínà ó tún wá gbà ó wá pàṣẹ rẹ̀ nígbà tó ní táwọn ah, èèyàn gbà inu ẹgbà wáyé ìgbà wáyé aláwọ̀ àìṣà ni a ní fàdágbà fúrí jọ rọmọdán ìgbà tí rọmọdán fi àwọn ọjọ́ aṣọ́rọ̀ kalẹ̀ wọ́n wá gbé lẹ̀ sípò fàmùnṣá àṣọ́ọ́mà fàmùnṣá àtàrọ̀ká ẹni bá wá fẹ́ yóò gbà ẹni ni anábì wa máa ń gba aṣúrọ̀ ẹ̀ náà bẹ́ẹ̀ náà kódà ń gbà sí rọmọdọ́nù tó wá dọ̀nà ẹ̀ anábì ò fi aṣúrọ̀ kalẹ̀ ọdún kan náwọn sàádé wá sọ́bà nàìjíríà anábì àwẹ̀ aṣúrọ̀ tá ń gbà tá ń gbà yìí àwọn yahudi náà mọ̀ fílẹ̀ náà dọ́nà lọ́lọ́run àwọn Yorùbá ó ní ají àwọn ará Ọ̀yọ́ náà mọ́ sọ bẹ́ẹ̀ ó ní ají ṣe bí ará Ọ̀yọ́ láàmọ́ rí Ọ̀yọ́ ìṣègbèrò èyí ṣe bí abẹ́ nìkan kan irọ́ ni àwọn Ọ̀yọ́ náà ti ń ṣe bí àyẹ̀wò yìí bá mi rẹ̀ nísìnyí rọ àwọn ọ̀gá ti ń di táì àbá ọmọ di táì ṣe ẹ̀rá àwọn bàbá wa nílùú Ọ̀yọ́ ọmọ di táì bẹ́ẹ̀ ṣe ẹ̀yìn náà ti ń ṣe bí àwọn bàbá ẹgbẹ̀rún yìí láwọn ní àdíṣe bí ìsìláàmù láàmọ́ sí kínú láàmọ́ ìsìláàmù ìṣe bí bàbá ẹnìkọ́ ọ̀sán àwọn èèyàn máa ń jí ẹ̀kọ́ ìsìláàmù lọ lórí gbogbo àwọn èèbó tẹ́ máa rí àwọn kìnnì kan bẹ tó gbé kalẹ̀ nínú ètò ìgbésí ayé ètò ìsìláàmù sáńgíríkì ọ̀dọ̀ àwa mùsùlùmí ni wọ́n ti kọ́ nígbà táwa mùsùlùmí kọ́ ń kà ayé tọ́jú pé ah, àwọn ọ̀nà táwọn ẹni gbé ṣe politics yìí àwọn ọmọ ṣe ìlànà wa ní lò ẹ mọ̀ láwọn kìíní kan tí wọ́n ń lọ́lú èbó tí wọ́n máa ń fi ẹmọ̀ pé gbogbo kìíní ìlú ìsìláàmù ní nǹkan yìí wà kìíní yìí ìsìláàmù ló ní ìpìlẹ̀ rẹ̀ àwa la ní áṣùlù fún àwa la lẹ́rìí fún àwa la ní ìpìlẹ̀ fún àwa la ní píríncípù fún àmọ́ àwa mùsùlùmí ò sí mọ́ lẹ́yìn o àwọn yóò tún wá lò àwọn tó wá jọmọ́ nǹkan tó jọmọ́ ẹ̀sìn wa àwọn wá mọ̀ ọmọ ìjọ kúrò nínú ẹ̀ àmọ́ wọ́n gba ọgbọ́n kẹta mú wa so ajíṣe bí ìsìláàmù láàmú ìsìláàmù ìṣe ní bàbá ìlú kọ̀ọ̀kan láàmù mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ ẹ̀fẹ̀ sí wájọ́ ìbọ̀dì náà wá bá nàbí jọ náà àwọn aṣọ́lọ́dà ń gbà àwọn yahudi náà mọ́ ń gbà ànábì tó bá rí bẹ́ẹ̀ la in baqitu ila qabil aw la in ishu ila qabil la asumanna ta'ata ànábì ni ẹ bá àti mùsùlùmí èmi ó wá gba àwọn ọ̀dì zẹ̀gbọ́n ti tẹ́ nìlá pé aṣọ́rọ́ àrẹ́bìnrin yóò wà gbà táàtẹ̀ yíò wọ́n jẹ́ táàṣọ́ á oní yóò wà gbà táàṣọ́ á yíò mọ̀ jẹ́ ọjọ́ kẹsàn-án so táwa mùsùlùmí ò lè mọ̀ jẹ́ pé a ń gbọ́ ọjọ́ kẹsàn-án a sì tí kò sí lálàáfíà ẹni ìrọ̀lá nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé súnmù yawma Ashura ó ní ẹgbàwẹ̀ ọjọ́ Ashura wa khaliful yahud ó ní ẹsì yapa táwọn Yahudi táwọn náà mọ́ ń gbà ó ní súnmù qablahu yawman aw ẹ̀yìn rẹ̀ ẹgbà ọjọ́ kan síwájú rẹ̀ tàbí kẹ ẹgbà ọjọ́ kan sí ní ẹ̀yìn rẹ̀ a máa ti tẹ̀lé kò lálàáfíà èyí tó lálàáfíà ó ní tó gbé ọjọ́ kẹsàn-án wa èyí ò ní tí sánàdù rẹ̀ bẹ́ẹ̀ lálàáfíà mọ́ kú fún ẹlórí Abdullahi ibn Abbas radiyallahu anhu tó ní súnmù yóò mọ̀ táàsì wal ashir wa ètí ìsìláàmù ṣe ń parí àgbà ọjọ́ kẹsàn-án àgbà ọjọ́ kẹlú ọjọ́ kẹwàá ọjọ́ èmi tá ń sọ̀rọ̀ parẹ̀ nínú ọjọ́ èmi tá wà ní èní ni àlíọ́rù sáàdì ọjọ́ ẹlẹ́kẹfà ló lè ní according to àwọn tí mọ́ ń ká ìwà ọjọ́ aṣúra owó bọ́ sí gbòòrò èní 6 ọlá 7 tọ́ọ̀dì ni ẹ̀ sọ́ tọ́ọ̀dì ni aṣúra wọ́n ìdí ó mọ̀ jẹ́ tààṣẹ̀ wàádẹ́ ayẹ́gbẹ́dá àbágbára yóò ṣe bí ìdìdìlà káfọ́ kan wá sí tààṣẹ́ àti kínú àṣẹ abọ̀ kan wá sí 9 àti 10 ẹ̀dà kò gbogbo ẹ̀ tó bá lè ẹ̀sán bẹ̀ sí pé gbogbo ẹni bá ilé ìgbàwẹ̀ Àṣúrà àwẹ̀ Àṣúrà gbígbà yóò káfíìn sánàtà nàbẹ̀yà ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lórí bí ọdún kan tó kọjá ààrẹ aṣọ́rọ́ yóò bá ṣe kínú yóò bá kílẹ̀ ẹ̀dàkùn tani ìlẹ́ṣẹ̀ lọ́rùn wa lóòótọ́ àwọn mínú àwọn àlùfáà gbà pé èyí tí ó kílẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ó làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké o kéṣe bí zinátọ̀ ṣe o zinátọ̀ ṣe ọ̀túbá ń bẹ̀ ní tọ́sí ní débẹ̀ mọ́ tọ́tọ̀rọ àforíjì tọ́túbá kanlẹ̀kanlẹ̀ túbá tọ́ rìgírẹ́tì tọ́sùnkúsọ́ lọ́ọ̀ ń pọ̀ ní ṣe mọ́ ọtí tó mú ọ̀sùnkúsọ́ lọ́ọ̀ ní pọ̀ ní ṣe mọ́ ó lè tọ́ ọjà ọ́sùnkú sọ́lọ̀ ní pọ̀ ní ṣe mọ́ yahoo wọ́n tọ́ ṣe yahoo ọ́túbá ni ọ̀ní ṣe yahoo yahoo mọ́ ìwà afa yahoo náà wọ́n náà ọ́túbá oyábọ́lọ̀ bá ní tán èyàn kan sẹ́ndì yahoo yahoo a wọ́n mọ́ ti jálà bí mọ́ wọn

àwọn mùsùlùmí ti wá pín sí mẹ́ta nìsí lórí ọ̀rọ̀ aṣọ́rọ̀ àwọn àkájá àṣẹ jù gùnà àwọn àkájá àṣẹ ètò jùfà àwọn kan wà láàrin méjì mọ́tawásítún wasatiyun ọlọ́dì máa bí nínú àwọn mọ́tawásítún wasatiyun àwọn àkájá àṣẹ jù ó làwọn táǹkì ní aṣíyà àti ṣẹlẹ̀ ṣàlàhùmùlọ àwọn rọwáfì rọfádọ̀hùmùlọ àwọn ṣíà àwọn ní àwọn jàkìjákì abáwọn jàkìjákì àwọn náà sì láwọn dẹ̀dẹ̀wòrẹ́ fẹ́ gbé ìlànà wọn wá sílẹ̀ àṣìṣẹ́ kò ní sáyé jàkìjákíyà kò rí ìjòkó ní ilẹ̀ Yorùbá àwọn ṣíà nínú ìtàn al-Husayn ibn Ali ọmọ ọmọ ànábì Fátímà ọmọ ànábì tó fẹ́ àlì ọmọ ń kú ànábì Fátímà wá bímọ omi Hassan kò pẹ́ láàrin oṣù mélòó kan ó tún bí Husayn tó díwọ̀ yíṣẹ́ bèjì tọ́ al-Husayn ibn Ali ìgbàgbáwá dé tógun padà wá ṣẹlẹ̀ tádánwò tọ́lọ́run ti gbé báwọn sọ̀háábá tó bá wọn tàdánwò tó ti ń bẹnú àkọọ́lẹ̀ pé yóò bá wọn ìjì ń bẹnú àkọọ́lẹ̀ kádàrá wọn èyí tó wá ti ń bẹnú àkọọ́lẹ̀ nù tíra àti wà pé àdánwò ṣe kínú yóò bá wọn lórí alukóhánì fa baynahuma àkọọ́lẹ̀ já mọ̀ pé àwọn ìjọ méjì kan ní mùsùlùmí wọ́n ṣe gínú wọ́n padà kojú ara wọn alùpàdé fàáfílẹ̀hù baynahuma ẹ̀yà parí ìjà láyà ya méjì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ana amal ó ana amalatu ashabi ó mi ńgbà tí bá ti ń bẹ ti àtà àṣàhábí ma yóò àdó àdánwò tọ́lọ̀ tí ni yóò bá wọn sàábé mi yóò jẹ́ gínú yóò bá wọn ṣẹgbà kọ́lẹ̀ fún àdánwò lè lọ́wọ́ bá wọn ó sì tẹ̀síwá ń júwe rọ́nà pé àṣàhábí amánàtò ummati ó láwọn sàábé mi ìfọ̀kànbalẹ̀ náà jẹ́ fún àlè ummà mi o àmọ́ táwọn sàábé mi bá ti lọ tán àtà ummati ma yóò àdó àgbákòtà ni yóò bá wọn àlè ummà mi náà yóò jẹ́ yóò bá àdánwò ló bá wà náà láti kó nú ẹ̀lú ẹ̀rí olójúmọ́ láti di bí ètì kúrò níbi ẹ̀sìn wa tó àdánwò tó wá ní yóò bá wọn sàhábà ó ní bí wọ́n kò ju ara wọn ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ láàrin Àlí àti Muawiya pẹ̀lú ògbúrọ́dọ̀ ọlọ́run àwọn ìtàkàn gbẹ táà ń bá mọ́ ní Ramadan ojoojúmọ́ làwọn èèyàn fi bí pé táà ní á a ń tàlàyé ọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtúnà tó lọ láàrin ọ̀sọ̀ ha Àlí àti Mùáwíyà wọ́n síra wọn gbọ́ kí sì lọ síra wọn gbọ́ lórí àwọn ìfowópamọ́ parọ́ ẹ̀yẹ́ mọ̀ tó ní gbọ́dọ̀ jù lórí nínú olóbíkọ́ ló bíjà ní tó bíjò jù pé lórí àmì àwọn onígbìrò lè pè bẹ́ẹ̀ wọ́n ti mẹ́sì ìjọba yìí kí ní kan bẹ tí ó bẹ péjì lọ́rùn bẹ kí ni nǹkan níbẹ̀rẹ̀ ó ní osmanu wọ́n pa á ní ni wọ́n fi bọ́ síbẹ̀ àwọn tí wọ́n pa wá sí mọ̀ pé ipa àbùsí ni wọ́n pa tọ àwọn tó pa osman wá di wọn ààrẹ tì wọn kó wọn ká pa wọn méjì ní tèmi lọ́dọ̀ osman gbogbo wa dọjọ́ mọ́ kéwú lọ́dọ̀ àdáyé ìkejì ni pé mọ̀lẹ́bí tèmi ní Usman alini ní ẹ̀ ọ̀rí ní alí náà lọ́wọ́ wá wọn bí wádìí wọn alí ní ìyàwó wọn náà ni pé ọ̀rọ̀ ti di dàrúdàpọ̀ báyìí táà láàfẹ́ fi tipátipá rẹ̀ fún wọn àà ní dáwọn wọn mọ́ ká máa ma lọ rẹ̀ sí èèyàn mú fún èèyàn àmọ́ wọ́n ní torí abá farabalẹ̀ tá a bá dẹjú àdìgbìn àárín yá ṣe sùúrù dáadáa à èyí ò tí wà ní ṣe bẹ́yà àbí tí àbámọ́ ìjọ ti ṣera wọn bọ́ọ̀lù wọn náà àwọn sàhábà rẹ̀ ibn Abi Talib òun náà kọjá sáré kìí àmà wọ́n pa òun náà nípa àtàbùsí ní o aláwọ̀ òkúrọ́ ní òun àwọn Muawiya ń gùn wọ́n pa òun náà nípa tòrá kọ́ọ̀lẹ̀ ti wá lórí yìí náà tọ́ ìgbówá rí bẹ́ẹ̀ al-Hussein ibn al-Hassan ibn Ali olúwa bó sórí àlífà ìgbòhun wá bọ́ bẹ́ẹ̀ ó wá

lànàbí ní ibi ni hádá ṣẹ́yì ọmọ mi jẹ́ ń wò yìí olórí ni ó jẹ́ o iná olórí àwọn ọmọ ọ̀dọ́ àlùjẹ́nà oníyí ó ní ẹjẹ́ wò yìí wà láàlọ́lá ayélujára àbí bẹ́yìn náà fi àtẹ́ni àbí mọ́tẹ́ni lẹ́nu mùsùlùmí bí i ti ṣe wò yìí ọlọ́run lè lò sábà bí láti fi ṣe àtúnṣe àwọn ìjọ mùsùlùmí ńlá méjì kan tó gún àtúnṣe oní pé ń gbà olórí àlééfà tán ó ní ó dá orí àlééfà yìí mo fẹ́ fi àlééfà lẹ̀ ẹ jẹ́ kí Muawiya ó wá ṣe kínú ó wá bọ́ọ̀lù ó ní Muawiya bin Abi Sufyan radiyallahu anhu ni Muawiya ti wá bọ́ọ̀lù àlééfà ọ̀rọ̀ bá lọ. ìbò pẹ́ Al-Hussein ibn Ali lòun bá wò pé a ìkíní ìjọ lọ iná kò tún níwà pátó ó wá dẹ́bi pé ẹwù àwọn kọ̀ọ̀kan ní àwọn tí mo àrí àwọn lò ń dà lówó ẹjá lọ ànígbà aṣọ kìíní ìgbòho ni bọ́ sí pé àdọ̀ṣẹ́ ìlànà mọ́ lọ òun jagun òun fẹ̀mí àwọn sàhábà wọ́n pè àwọn èèyàn wọ́n pè lọ àdìsálòwò lọ́jọ́ náà tó wá lọ ìgbà tó wá dé àyè kan wọ́n ń pe àyè yẹn ní Karbala kí la pè jọ̀wọ́ Karbala ààyè òun làwọn alábòsí àtòníjàmbá ibẹ̀ ni wọ́n sá mọ́ kódà àwọn míì gbà pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ọ́pù náà ni àwọn akamọ́ ìgbà wọn kamọ́ yalla ìgbà wọn ká mọ́bẹ̀ ọ̀rọ̀ bá dé máa fà bílìgbìlì ìgbà wọn ṣe lọ́wọ́ ṣe bọ́ wọn bá pa àlùkò sí ìdìnà àlù wọn wá pa lásán wọn bá gé ojú ẹ̀ gígẹ́ tí wọ́n gẹ̀ yìí àwọn ṣíà ibi wọ́n ti sórí mú wọn náà lọ ọjọ́ tí

àwọn ṣe àwa ń lo ọ̀rọ̀ yẹn wọ́n ti dá wàhálà alẹ́ púpọ̀ sí Islam ìgbà àwọn ọmọ kọ́lẹ̀ ẹ̀mà ní Muawiya àlúpa àwọn Muawiya ọkọ̀ ọmọ ànábì yẹ́ ọmọ ọmọ ànábì ọmọ pariwo rẹ̀ ní ìwà ẹ̀ ìdí ìtàn tó lálàáfíà jámọ̀ sí òkan Muawiya ewu làbùrọ̀ mọ́ parọ́ mọ́ Muawiya

amẹ́lẹ́yìn ànábì bá ti lọ ata asáábí mọ́ yóò adù àdáwò dájú ni yóò kàn wọ́n kàn wọ́n àdáwò tọ́lọ̀ ni yóò kàn wọ́n lọ má kẹnu ti ẹ bọ́ntọ́ mọ̀ ń pa yóò tójú rẹ̀ àmọ́gbà ogun àríyà ogun àríyà ogun ibi tí ní àpààyàn ẹ̀yìn ẹ̀wọ̀n ló kú sí èèyàn yóò ti inú lébọ́ sí mẹ́wọ̀n ní oṣù kìíní kọ̀tọ̀ ẹlẹ́wọ̀n ní ẹlẹ́wọ̀n ní tí wọ́n náà sáti ibi kí rí nìkú gbogbo ẹsùn ìdìtọ̀ ọ̀bá bẹ́ẹ̀ fúnra rẹ̀ nìkú ó yẹ kí wọn náà ó lọ́rọ̀ yẹ kọ́ tí wọ́n fún ibi tí ní àdájọ́ yìí muawiya muawiya tó ń pè lápáyàn tó ń pè lápáyàn àdánwò ló jẹ́ fáwọn yìí ń wo ikọ́ lápáyàn ìtàkìtàn lọ́ ń kà lọ́ bí lọ́ọ̀dún tó pò Ali eléyà ń jẹ́ léde tí báyìí ní ọ̀rọ̀ ìdòrò odidi ọ̀rọ̀ tí yóò tẹ pẹrẹsẹ ni tá a mọ tú di bó ló ti ṣẹlẹ̀ àmọ́ àlùfà mọ́ mú mọ́nà wá pé àwọn ọ̀rọ̀ kí yẹn mọ́ mọ́ tú di gbogbo tó láyé ọ̀sọ̀ àbáyé kí ló fà á onígbèsórí rẹ bá ti ń tú ẹlòmí ò mọ gbọ́ nǹkan rẹ pé alàgbàdá ah, kọ máa lọ rẹ ní tírẹ́dì rẹ lẹ́mìí ìwọ fíìlì pé tó ṣe ò dá ó ti mọ́ tọ́ra kí yóò fíìlì bẹ́ẹ̀ tó bá ti wá fíìlì bẹ́ẹ̀ nǹkan burúkú kan lọ jòkó sí ọ lẹ́nu ní ìwà làwọn ẹni ti dá ẹni àforíjì ni wọ́n so ìwọ́ wà tó wá máa lọ rẹ̀ lẹ́mí ibú sáwọn tọ́lọ̀ ti borí bíi ibi yẹn ti ń gbé orí bú bẹnu tó tẹ bá rí sáwọn àfáàbá ní ẹmọ́sọ ẹmọ́sọ àwọn eléyìí máa ń pariwo ẹ adẹ́ka àwọn máa dọwọ́ bó bàjẹ́ wọn ká ẹ máa dọwọ́ bó pọ̀ kí lọ bẹ́ gbà mí pọ̀ tú ibi tútú yẹn ìwọ ń lọ padà lọ gbé kórìíra nìkan sẹ́nu tó bá ti gbé kórìíra rẹ̀ sẹ́nu ẹni tọ́lọ̀ yọ́nú sí lọ gbé kórìíra rẹ̀ sẹ́nu sẹ́fẹ́ ẹnu ìta sọ ìfẹ́ lómi lè gbára ó pé ah ìṣe ìlú ò bá dẹ̀ ti mọ́ lọ ní àpé ìkọ́yà àkọ́dọ̀ ẹgbẹ́sẹ̀ mi ò ọ̀ ṣùgbọ́n lọ gbé sẹ́mi bẹ́ẹ̀ torí èyí ó rò pa gidi lóbi lọ ní agídí nìkan àti kọ́ pé bí ó ti rìn sí ẹ̀rọ tó ra mẹ́tí àdánwò yìí jẹ́ ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin wọn ṣọlá àbájúmọ́ ní kámẹ́tẹ̀ mọ́sọ́ ìwọ́n náà ní ìtọ́ gbọ́ yìí náà má lọ rí gbé kó yìí ṣe nìké ó fọwọ́ rẹ̀ sílẹ̀ ah má ṣe jáde lẹ́nu rẹ̀ ó má jẹ́ kí kankan jòkó lẹ́mí rẹ̀ ní pátá sọ̀rọ̀ ọlọ́mọdé àforíjì gbogbo wa ó níjọ́ tí wọ́n wá pa òṣèyìn ìbìnà alì níjò láàrùn níjọ́ ọjọ́ aṣọ́rọ̀ àyẹ̀wò láàrin wọ́n pa sílẹ̀ kan tọ́ níbi àwọn ṣíkà àti gbé àwọn bá ní ọmọ ọjọ́ yìí ó ti di ọjọ́ di wo Karbala tọ́ àwọn agbé kìíní mi ọba gbẹ̀dẹ́ bí pé àdẹ́wò tó bá Al-Husaini ibn Ali àwọn ọmọ ṣèrántí rẹ̀ àwọn òsì nígbàgbé ẹ̀ àwọn náà sì máa rántí ìbànújẹ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ náà a bá sọ ọjọ́ Karbala a bá sọ di ọjọ́ tí mark a bá mark ọjọ́ náà àwọn a máa ń celebrate rẹ̀ ní ọdọọdún yàó Karbala wọ́n ti tọdún tó lọ tọdún tó lọ yóò sí wọ́n ti múra tọdún yìí náà bí wọ́n ti wá máa ń ṣe ni pé ṣe bí wọ́n bẹ́ orí alìmọ̀ṣẹ́lẹ̀ ìrìnàjò níjọ́ náà wọ́n wà yọ ìdá wọ́n yọ ọbẹ̀ wọ́n yọ ọ̀pọ̀ oríṣiríṣi àwọn náà wà máa sára wọn wọ́n mọ̀ sí kí ni mo gbé náà tí ẹ̀jẹ̀ ó yọ ni o pé irú péènì tí a lè Hùsẹ́ẹ̀nì ìbìnà alì tó fíìlì àwọn náà fẹ́ ṣe kínú ẹwú àṣejù wọ́n bá títí débi pé bọ́bá ilé bí ọmọ wọ́n bí ọmọ níwò ìnítàtọ̀ lọ́wọ́ yìí ọmọ náà níjọ Karbala wọ́n ṣe tiẹ̀ fún wọ́n ṣe búlẹ̀dì wọ́n fi kódà lọ́pọ̀lọpọ̀ fún ara wọn ni wọ́n mọ̀ ń ṣe fún ara wọn kéèké bá ń ṣe tèmi kọ́ wọ́n ti lọ sí àwọn kéèké kan bí i pé wọ́n ṣe ní okùn báyìí tí ó bá ti fi nara wọn báyìí lásán yóò mọ̀ bẹ́ẹ̀ni kí ló láwọn ṣe jọmọ́ yọrù Karbala àwọn ọkùnrin wo wọ́n kóra wọn títà ní sẹ́ríbà tí wọ́n lọ ibi dà ń lọ ibi jọdún wọ́n kóra wọn tàbẹ́ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n wà máa sẹlẹ̀bírẹ́tì rẹ̀ àwọn obìnrin wọn wọ́n wọ jẹ̀lìbábà tí wọ́n lò ní kọ́ọ̀bù tí wọ́n múra lóbìnrin mùsùlùmí gbọ́nà tí wọ́n múra wọ́n wà bọ́ta àwọn wà mọ̀ bẹ̀rẹ̀ tẹ́ mọ̀ wọn níbi bíbà bí yẹn sunkún àrùn tí wọ́n fi ìbànújẹ́ hàn pé ọjọ́ wọ́n sọ ọjọ́ yẹn di ọjọ́ ìbànújẹ́ ìrẹ́ ọmọ ìyá mi wọ́n bá wọn sí oníburúkú ní o oníburúkú alákọ̀ọ́kọ́ tí wọ́n wáyé lọ àṣùrọ̀ rẹ̀ eribu ẹlẹ́sìn fún làwọn jùfà àwọn aláṣètò àwọn yóò gbéra wọn kalẹ̀ pé àwọn fẹ́ mọ́ tako àwọn ṣíà tọmọ ń ṣe gíní ìdáwí yìí tó bá di ọjọ́ ẹ̀rọ àwọn dàgbà sí nàìjíríà náà àwọn olóòmọ̀ wọ́ọ̀dì àwọn náà mọ̀ sí ìwọ́de ó yẹ pé àwọn òtí ìbá tí wọ́n lé wípé lọ́mọ sára wọn èmi jẹ́ ní ọmọ Yorùbá náà tọ́mọ Yorùbá bá ti débi irú yìí wà ọmọ Yorùbá ìgọ́ra rẹ̀ àwọn àwọn pàwọn kan náà wà náwà fìí àwọn náà wá mú ọjọ́ pé àwọn gbéra àwọn lẹ̀ tí gbogbo táwọn ṣí àyíká ṣe àwọn ọmọ tako opposite yẹn làwọn ọmọ ṣe èdè burúkú ni ààyè máa ń jà ní wọ́n á àti jà gbogbo oúnjẹ bá ti ń sọ opposite rẹ̀ nímọ̀ dídínú sọ kíní àdánwò láàrin àwọn oníkéwú gbà kódà àwọn oníkéwú tán láwọn já lùsùn ìwà àwọn mọ̀mọ́ tó bá ti bá tó wá kan kìnnì tí gbogbo àfáà tó sọ tó sọ ní ó sì lọ rí máa fa ní tó ṣe kíní ó sọ míwà ó lè jẹ́ ẹjọ́ máa ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni o àwọn tó ní péjà ti dé ó sì mọ̀ lọ kọ́ àwọn ìdí ní ìwà yẹn gbà tó wá gbà náà wá kọ́ mọ́sálà àkìlàfíà ni àwọn àfáà yapa ìlú yẹn sojú lọ sọ wọn ló ti lọ rí kú míwà ẹ̀dá gbogbo àwọn tá àbá máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dá bẹ̀rù ọlọ́run ẹ̀dá àwọn tàbí àlẹ́bí lọ sí nínú ọjà àmọ́ bá bá bára wa jà iyì ibẹ̀ náà ní kíká ṣe nínú ká parí ẹ̀ ká sì jẹ́ kí ìjà wáwó mọ lórí tí à ń bá jà lórí kí là ń jà lórí tí ọgbówó mi ọ̀fẹ́ dá padà kájọ mọ́ ìjọba pé ọgbówó mi ọgbówó mi ẹ̀ kí ti mọ rojọ́ ìkúrà kí ti mọ rojọ́ rẹ̀ kí àmọ́ owó làjọ ń jà sí o àwọn ènìyàn rẹ̀ gbóòrọ̀ ni kò gbọ́ súnà kankan yìí kankan àà tí mọ́ mọ́ gbà lọ́wọ́ rẹ̀ ìṣẹ́ tó wá gbọ́ súnà yìí mọ́ ọ̀yígbà bí ojọ́ pé <laughs> ó dà <laughs> sí ẹ̀bá tó àmújẹ́dì ní ẹ̀kan mọ́ ní ìjọ́dọ̀ ìjọ́ àti náà ní wà àfàtọ̀rọ̀ ayé rẹ̀ ìjọ́jà àwọn personal issues tó ẹ̀kọ́ wa lójọ́ pé tí mo ṣe fóòrè tí gbogbo yóò bá ti bú mi láti gínú kẹbù ìjọ fi rojọ́ ìwádìí rojọ́ rẹ̀ ẹ̀rọ wo ni o gbàgbà ogbó ta ìjọ bíjà ni ẹwà ni ó wà wọn pariwo ó jó ju agbóso bíjà lọ lọ́wọ́ ni kódà lára tó ṣe náà ni pé ó jẹ́ mi fi ṣúta láti oṣù mẹ́ta kò dẹ̀bẹ́ san sẹ́yìn ẹ̀yìn jẹ́rẹ́ láti òdìwọ̀ bí ọba ti so ní látàárọ̀ ẹ̀rọ ni àbá ẹ̀yìn ẹ̀sán tó bá tọ́jú àyíkúrò ní yọ́ lọ́wọ́ ìrọwọ́ ya ìyá ìjọ mọ̀ bínú sínú yóò kàn ní ojú àní òmìnira ní ọgbẹ́ náà ni akúrà lára tó ṣe tẹ́wọ̀n ní kejì àmì sùn náà ní pé mo ní ìdíwó gan mọ̀tẹ̀ ní bóyá lókò sí àmì lówó so wọ́n bí jáde wáyé à wọ́n ti sọ pé ọ̀ní yọ́ lọ́wọ́ ìlú yọ́ lọ́wọ́ ìdáṣe kínú irú àwọn kan báwọn yẹn gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ àgbọ́dọ̀ mọ́ ṣe ìjà káwá ba nílẹ̀ bù pé ìjọba ti ń sọ ọpọ̀ onídìí rẹ̀ ní kí ló ìlú wọn sọ yíò làwọn náà wá sí òṣù the opposite ti ń táwọn ṣe àbáṣe oníkíni ó làwọn ṣe níbi àwọn náà ti lọ lè mú igbá ìṣòro àwọn ṣíà àwọn ọmọ ń pariwo àwọn alùbẹ́ àwọn aráalé ànábì àwọn mọ̀lẹ́bí ànábì àwọn ẹgbẹ́ ànábì yóò làwọn ṣíà mọ́ ṣe gínú wọ́n náà máa ń pariwo tó ariwo wọn tí wọ́n máa bá bẹ̀rẹ̀ sí ní gbogbo tí àwọn alubert àwọn wá ń ṣe opposite táwọn ilé yìí ṣe àwọn abàdébí ọ̀rọ̀ àṣọrọ̀ ìgbà wọn bá pàwọn sí àmọ́ fi yọ́mù kàrbàlá tí wọ́n sọ dọjọ́ bàlójẹ́ tí wọ́n sọ dọjọ́ àwọn oníjẹ àwọn onímú tí wọ́n sọ dúró ọjọ́ làwọn náà wà wò pé à tó bá jẹ́ bẹ́ẹ̀ àwa lóòrùn àṣìṣe àwa ò sọ ọjọ́ ìdí ọjọ́ ọdún

ọ̀nà méjì ni wọ́n fi wá gbé wá ẹran léyá tó bá ti pa láti inú iléyá wọ́n wà mú ẹran léyá <laughs> wọ́n wà mú ẹran léyá wọ́n tọ́jú ẹ̀ wọ́n pìsáàbù ẹ̀ dáadáa ẹlòmínà ń bẹ ẹran léyá kùnlé rẹ̀ ẹran léyá kùnlé rẹ̀ yà ìwọ̀n náà ààyè ìgbéfà àmì náà Karbala táwọn eléyìí táwọn ìyàwó wọn bá ń sukú kí táwọn eléyìí táwọn nara wọn ní nǹkan tí ẹ̀jẹ̀ ń yọ àwọn kan jẹran léyà tán jẹkùn ní ìtòlọ ní wàá gbé ta ń wá sí ilẹ̀ sí ó mọ̀ sí kínú èyí ń banújẹ́ àwọn ti kínú àwọn àdúgbò kódà aláwọ̀ nínú wọn ìbánú wà lọ́dẹ̀ ra ẹran àwọn òdìdí ìpẹran níbi ìgbà tó fẹ́ pa ẹran ẹran léyà àwọn òwà wọn ṣe léyà tiwọn nírú kínú ọjọ́ Karbala àwọn ilé ìsọdọ̀ ọjọ́ ìbànújẹ́ àwọn ilé ìsọdọ̀ ọjọ́ ọdún ẹ̀dàkùn inú àwọn méjèèjì ta nígbẹ̀ lójú ọ̀nà kò sí àwọn tó sọdọ̀ ọjọ́ ìbànújẹ́ wọ̀n lẹ́rì lóòótọ́ ìṣẹ̀lẹ́sẹ̀lẹ̀ sọ máa ń máa lẹ́rì ẹsẹ́ yìí láwọn àsọdọ̀ ìbànújẹ́ ta nẹ́bì gan àsọdọ̀ ọjọ́ ìbànújẹ́ àwọn ilé ìsọdọ̀ ọjọ́ ọdún àkílẹ̀ sọdọ̀ ọjọ́ ọdún sí kí ní dùn yínú bẹ́ẹ̀ àṣẹ́yìn tó lálàáfíà tó sì yẹ kí mùsùlùmí wà tó sì yẹ ká bá mùsùlùmí lẹ̀ tá a ti gbọ́dọ̀ mọ́ ọdún pé ká ti dẹ́nu káwà bẹ́ẹ̀ ò ní pé àárín kí sì láàárín ìta àti baálẹ̀ nínú àkọọ́lẹ̀ kí láti bá nú àkọọ́lẹ̀ jọ̀mọ́ kágbá ìjọ àṣùrọ̀ kásìgbà ìjọ tààfẹ̀ tí ó wá síwájú àṣù ìtísúnà wọn gbogbo tó bá ti yàtọ̀ sí eléyìí ó takò súnà Muhammad sallallahu alaihi wasallam kódà wá ti jọ Karbala táwọn ṣúlẹ̀ àti Karbala àwọn náà wá sí jẹun táwọn wá sí jọ àwọn wà múra dáadáa ó tún wá létí ró wọ́n múra dáadáa ó tún wá létí ró wọ́n létí ró jọ náà bí aláwàfẹ́ ọjọ́ yìí ọjọ́ kí ni ọjọ́ ọ̀dọ̀ ọlọ́dà kò mọ́ sí ti wáyé o àgbàlà kódà àwọn ànábì ọlọ́run ọjọ́ tádánwò kan bá bá wọn àìmọ́ celebrate ẹ̀ ó dàbí ìjọ tàbẹ́bẹ̀rẹ̀ sí ní ka kàlẹ́ndà ìjìra àwọn kaná wá bá ọmọ rò pé àwọn tí ò sí mùsùlùmí máa ń kọ lẹ́tà sí wa ìmọ̀ ní dé ẹjẹ́ káwà náà mọ̀ ní déètì lágbàákò ọjọ́ wo láti déètì wà sọ àti ní oṣù tí mẹ́lẹ̀ Muharram sọfá ti nílẹ̀ bó jẹ́ pé wọ́n nílẹ̀ ìmú yìí bá sọmọ́ àrámọ̀dọ̀ fi kíní yìí bẹ́ẹ̀ kọ́ ló ti wà ń jọ́nà ohun létà làwọn àlùfáà ti fẹ́ lórí ẹ̀ àwọn àlùfáà kan ti fẹ́ lórí ẹnu wọn kò rahmatullah kò gbà pé Muharram ló fi kíní o kò gbà o ó sì níbi ìdí ka kàlẹ́ndà wa àwọn kan ní ẹjá fi sọ yọ ọdọ́ tọ́jú ànábì àmọ̀tán pàtó ọdún wo ló jẹ́ àìsàn ọ̀dà bàbá lè sọ pàtó ẹjọ́ amójọ́ kú ànábì ọjọ́ ìbànújọ́ lọ́dọ̀ọ́ a gbọ́dọ̀ ọjọ́ lẹ́nu tó wá kò lórí ọjọ́ tó ṣe ìjìra wá kò lórí ẹ̀ láti fi ìjìra ka kàlẹ́ndà ẹ̀yìn ànábì ara kìí ṣe tó ẹ̀ká sọ́dì jọ́sùn tọ́ ó mọ̀ rúgbọ̀ wá sọ tó wá fi sọ ìjírá èyí ò ló wá bí tí mọ́gbọ́n lè kiri wá nítọ̀ tó bá ti wá jẹ́ pé orí ìjírá ni wọ́n forí kìíní yìí sọ oṣù tá ànábì ṣe ìjírá ló yẹ ká sọdún oṣù kìíní oṣù oṣù ànábì ṣe ìjírá rọ̀bí ẹ̀rọ̀bí ọ̀wùwà oṣù tá ànábì ṣe ìjírá èyí lẹ́bi tàbí wọn làwọn kìí ṣe inú muharram ní má bá dìkì òsì gbà pé muharram ní oṣù alákọ̀ọ́kọ́ ó gbà pé oṣù àkọ́kọ́ ó ní gíní ṣòwọ́dọ̀ má bá dìkì tàbí wọn awwal tàbí wọn sáni jùmọ́dà gbóòlá jùmọ́dà sáníyà rajab sha'ban ramadan shawwal lulqaada lulhijja muharram sọfà so muharram àti sọfà ló ti wọ oṣù kejìlá pẹ̀lọ́dọ̀ àwọn alfáà tó kú muharram ní oṣù kejì oṣù aláwọ̀ bọ̀kílá fẹ́ mú bẹ̀ ní pé ìtàn yìí èyí tó bí wọ́n ka òǹkà kàlẹ́ndà òní ọlọ́mọsà fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ ti lọ ọjọ́ sì ti lọ púpọ̀ ẹ̀já tó wáyé ó dáa tó láwọn òjòkó oríṣiríṣi dáa lọ́rẹ́ abẹ́lú abẹ́lọ́wọ̀n ọ̀rọ̀ wọn lè yíwọ́ kárọ̀ lè wà ilé ìwọ̀fọ́lẹ̀

ọ̀rọ̀ àwọn tá ní ọ̀rọ̀ àwọn ṣíà ní o tọ̀ àwọn ní káwọn náà ká mọ́ tá sí ẹlẹ́kùn ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọ́ sí àwọn ìlú pẹ̀lú àlàáfíà yìí ó dá àbí ọ̀gbà àbí òmọ́dá ẹ má gba àtàdídásí láyé ilẹ̀ Yorùbá o àti nígbà láyé pẹ̀lú ògbó ọlọ́ وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. اول دعاء دعاء عاشوراء لما جاء في ọjọ́ ìlànàkọ́ sí ní ọdún lè lẹ́sì wẹ́yìndé àti tọ́sí kágbìyànjú ká gbọ́dọ̀ méjèèjì ló àwọn míì náà àwọn àlùfáà padà ní ọjọ́ kọkànlá àbí ìdìbò lálàáfíà pé àwọn ìbíjẹ lágbàdì oṣù yìí sì rí oṣù kíni tẹ́lẹ̀tẹ́lẹ̀ oṣù àwẹ̀ ṣùgbọ́n tó wá lẹ́mìí náà pé lẹ́yìn táṣà àti àṣẹ tàbá wá gbọ́dọ̀ kọkànlá náà kò sí láì àwẹ̀ náà níjọ́sìn náà èyí làwọn ọjọ́ funfun nínú oṣù tá à ń dábì kílẹ̀ kọ́ mẹ́lì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀dá wà fà ẹnu wọn kò lórí yìí náà àwọn kan ní àyè amúlùgbìdì ní ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá àti ọjọ́ kẹrìnlá àwọn kan ní àyè amúlùgbìdì ó ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ìjọ kẹrìndógún pọ̀ alákùnlé hàn èyí ti wá dàrẹ́ kẹrìnlá kẹrìnlá àtọjọ́ ọjọ́ àti ìṣẹ̀dógún níjọ́ àti tọ́lá bá ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ọgbọ́n ìlú ìdíje àgbà láì àgbà òbí ọdún mẹ́fà fún un ẹ̀ àgbà ọdún mẹ́fà ṣòro tá a bá lè gbìyànjú ẹ bá lè gbìyànjú rẹ̀ ní o iṣẹ́ olóore ṣe ọlọ́pọ̀ fún wa ṣe ọlọ́pọ̀ sí kalipalẹ̀ ọ̀sán ìlú wọn sọ́lùmọ́ aláàbùkọ̀ ṣẹlẹ̀kà Muhammad ọ̀là lọ́sàn bẹ̀rẹ̀ now fi kiri gbogbo bẹ́ẹ̀ ní àná wọ́n sẹ́ndì audio clip kan sí mi ọlọ́run sáà níwá ọ ìdákò ẹ máa bá abẹ́ lọ́nà fáwọn afáà tí wọ́n mọ̀ sí jọ́lá bí ọlọ́run fún wọlé ìtúbá mi ma á ó bólú ṣe wọ́n sá sẹ́ndì ẹ̀ sí mi àmọ́ àápìlẹ̀ ìfúrufú wa ló gbọ́n lé ok ìtẹ́lẹ̀ yóò ní yóò jáde Allahi ta'ala wa barakatuhu mo kí gbogbo nílé eléyìí ni ìròyìn pàjáwìrì tí a sanwó fún a wà nínú ilé wípé gbogbo wa náà a ní àwọn ọmọ ìyàwó kọ̀ọ̀kan tá à a dèrè ti chaati wa chaati wọn àti chaati wa tá à ń bára wa chaati kí bá ti voice record ẹja dìde tiẹ̀ ká dẹ̀ sọ fún àná kí wọ́n dìde tiẹ̀ torí pé àwọn efcc àtàwọn ọlọ́pàá ti dasẹ́pọ̀ tí wọ́n ń kó àáfà <clears throat> ẹ bí wọ́n ṣe ń kọ́ màá yá wọ́n ń kó àáfà tàfà ló wá pọ̀ jù gbogbo àwọn àáfà ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa tí wọ́n ń lo mọ́tò àti tí ò lo mọ́tò ìtì ń lo iphone eleven pro max gbogbo wọn pátá kódà ti ń lo iphone gbogbo wọn pátápátá wọ́n ń kó wọn kòkókò tí wọ́n ń dín wọn sẹ́kẹsẹ̀kẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń dín wọn láńkọ́ọ̀pù lọ́wọ́ láwọn efcc so gbogbo ajá fọ́ọ̀dù mẹ́sẹ̀gì sínú gúrúùpù tá a bá wà náà ẹja fọ́ọ̀dọ̀ sínú gúrúùpù tá a bá wà ọlọ́wọ́ gbà fún wa lọ́rùn ìjábọ̀ wọ o ẹja máa dìde tiẹ̀ kódà ẹni tí a bá ti kódà kó má jẹ ọmọ yahoo wà á fẹ́ ẹgbẹ́ wa tá a bá ti ń bá sọ̀rọ̀ yìí pé bóòní àwọn ọmọ yahoo tí wọ́n ní fún mi ń kọ́ so booni orí igun yẹn ti rà ẹja máa jìdí tiẹ̀ torí kí wọ́n gbà àwọn yẹn fìṣó gbà fóònù lọ́wọ́ wa ká gbọ́ rékọ́dù yẹn tá a bá ti wá gbọ́ pàǹdà kó orí igun pété alẹ́ fẹ́ bá ṣe ọmọ yahoo èdè lẹ́nu mú wa tá a fi ń gbọ́ gbogbo ẹ̀ yóò bá di pé wọ́n mú àáfàá náà ẹ dákun chaasi àtàwọn ọmọ o ká fọwọ́ dẹ̀ sínú gúrùpù sa agbọ́ sa gbọ́lágbọ́ ní ẹ̀ àwọn ènìyàn gbọ́ níta láti fi mọ̀síkà níta wallahu a'lam tó rà máa sọ́ọ̀tì gúrúùpù tí wọ́n wà ní a ma áwọ̀ authentic tọrọ yìí ó ti rí àmọ́ kò dènà sí tó lè jẹ́ òótọ́ torí tá a bá fẹ́ sanra wa ní káláwọn àlùfáà òun ṣiṣẹ́ fáwọn ọmọ ìyàwó tẹwárí tó wá símí láti ìyẹn ìyẹn wá ọ̀fẹ́ ó yẹ dàyẹrẹ́tì ni o àlùfáà kan náà ti lọ sẹ́ńdì ẹ̀sùn ní gúrúùpù wọn èyí ò fẹ́ sọ̀rọ̀ àwọn alùpùpù náà ni ló wà ló ń kanra sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ àwọn kiri ti pa nǹkan jẹ́ gan ti ṣe bá náà wọ́n ti sọ ó ń sọ̀rọ̀ bitali ìfáàdì má lè tírèkì yẹn gan-an ó yẹ kí n torí ẹni tó sẹ́ǹdì eléyìí ti yẹn ni náà ló sẹ́ǹdì yóò náà sọ̀rọ̀ èyí ò ti bẹ́ẹ̀ tó bí oṣù mélòó kan tàbí sẹ́ńdì ẹ̀lọ́dún náà ẹ̀bọ́ ọlọ́run bá nígbà gbogbo rí òun náà kò mo sí mi ọ̀rọ̀ náà ni pé ẹwu mi ti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yìn àlùfà tẹ bá ní cháàsì ọmọ yahoo lọ́wọ́ ẹ lọ dìlítì ẹ o tẹ bá jọ ń ṣe voice note ara yín ẹ ṣe kí ni ẹ dìlítì ẹ o nítorí àwọn efcc ti pawọ́ pẹ̀pẹ̀ láwọn ọlọ́pàá pèsè gbogbo àwọn àlùfáà tí wọ́n mọ̀ táwọn ọmọ yahoo ṣiṣẹ́ fún àbọ̀mọ yahoo bá dárúkọ rẹ̀ àmọ́ gba onítorí pé tí ọlọ́pàá bí ẹ̀sùn ti bá ti mú àwọn ọmọ yahoo wọ́n máa ń gba fóònù lọ́wọ́ wọn pèsè wọn á dẹ̀ lọ tírètì chaati wọn pèsè àfáà tó bá ti chaati pẹ̀lú ọmọ yahoo lásán àwọn ọlọ́pàá ń bọ̀ wá gbé oníkódà ìwà àlùfáà tó bá yẹ kó ti chaati àfẹ́ ẹgbẹ́ rí bí ẹgbẹ́ mi náà wọ ọmọ yahoo ẹ̀rẹ́ ìmìnà ọmọ ìyàwó kó ní gbogbo orí káàkiri bẹ́ẹ̀ ẹlọ dìrí ti ẹrù nítorí ẹni tó bá lọ gbá mú lásán òǹdí wọn lọ ní gbé wọn kó àǹkọ́ bù sí wọn lọ́wọ́ wọ́n ti kó sí wọn lé ní ẹsẹ̀ ọlọ́kùn sàlọ̀ wa. a ní ẹsẹ̀ rí dára bí ẹlẹ́ẹ̀rí gbọ́ a ní ẹmọ́ sí dára bí mọ́ ẹlẹ́ẹ̀rí gbà ẹ̀yin náà wá yáwọn efcc ẹ̀mí tí wọ́n ń gbà ní o mọ̀ sọmọ ìyàwó lè bèèrè lọ́wọ́ yẹn fẹ́ dákun àbá àbúrò yẹn tí wọ́n ń kírun àbí ó lè bèèrè lọ́wọ́ yẹn tó táwọn yẹn fi bá rí ọmọ àgọ́dọ̀ rẹ̀ ìyẹn fi wípé bò yẹn tí wọ́n ń kírun àfáàtì níbi tí ń jẹ́ oníwàásí ẹ̀dá sọ́nà nìyí àwọn àti pé ń jẹ́ mọ̀ bèèrè ojú gbóòlẹ̀ ti ti jẹ́nu ara yín lọ iṣẹ́ àníṣẹ́ jálàbí àníṣẹ́ burúkú níṣẹ́ yẹn ibi tọ́rọ wá wà yẹn iṣẹ́ jálàbí iṣẹ́ iṣẹ́ kò sí bí ẹ̀rẹ́ mọ̀ yí sí kò sí bẹ̀rẹ̀ lẹ́kẹ́ kò sí sí ìfẹ́ yìí ẹni gbogbo yìí náà ti ọ̀gbà tọ́wọ́ ti ń gbà yìí ó ti ń bí ẹn àwọn tọ́nà sí dálà sí dáadáa àwọn ẹ̀yẹn tọ́nà sí dáadáa ní báwo làwọn ti ń ṣe ti wọn ẹ̀yìn tẹ́yìn ṣe dáadáa tẹ́lẹ́yìn náà lẹ́kọ́kọ́ píríncípù yìí pìlẹ̀ gbogbo oníjàlá bí píríncípù wọn pìlẹ̀ ní pé mẹ́ńjà lábà kàdábà gbogbo ilẹ̀ mọ́ sọ ẹni bá ti ṣe jálà bí yóò ṣe kí ni

kàzábà ìyẹn tó tó láti mọ̀ pé jàrà bí ìṣe nǹkan rí ó tó láti mọ̀ pé jàrà bí ìṣe nǹkan tó yẹ ká bá mùsùlùmí jẹ ìhùn náà là ń wí náà nítorí gbogbo tí ẹ bá dídá ń bára wa jà ń jà sí o ń jà ń jà sí gẹ́gẹ́gẹ́ ònà tó ń tó pẹ̀lú ògùn ọ̀nà jàrà bí à ẹ̀ka ti ń bẹ lórí bẹ́ẹ̀jà ìṣọ̀lá bí òní ìbá ó ti ẹ̀sìn pọ̀ kàkú lọ́wọ́lọ́wọ́ báyìí tó yára pé ń pọ̀ kàkú lélẹ́yìí àwọn ajẹ́jẹ́ ń wopá àti ẹmọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kọ̀nfàmù sí ni tó ń dánukú jẹ́ kórìí ó pé tó bá ti ṣe rán dandan mọ́wọ́rì ó wà sálámọ̀ jọ lé ọlọ́nu ìwọ́n kọ́kọ́ jú ọ síbi kan náà gbàgbé rẹ̀ síbẹ̀ ẹ̀hẹ́n lẹ́nu wá bẹ̀rẹ̀ kéèkì jẹ́ owó ká oyé ìyànmọ́ lọ́wọ́ jẹ́ ká ìsan ìyànmọ́ lọ́wọ́ oníkádùkú ti mẹ́nà lóòótọ́ èmi máa ń fi ìbáwọn jára bí ohun pé kí ní yìí ìjẹ́tò bí ò ṣe tí ìbí fi ilé òní kí lòun fẹ́ jẹ kí lòun fẹ́ mú lọ wà láyà ìsìn ní mọ́nì tó ní èèyàn ní fi nǹkan kan lẹ̀ nítorí tọ́lọ́ kọ́lọ̀wọ́n àwòrán tó bá ti sílẹ̀ nítorí tọ́lọ́ ọlọ́wọ́n fi ní ìtòlórí nǹkan ẹ̀rọ ìfìrọ́pọ̀ pọ̀ kò síbẹ̀ ilé sílẹ̀ àbíkẹ́ ní parọ́tàwọn èèyàn ẹ lọ àṣírí yìí kan tú lójoojúmọ́ àṣírí yìí tú lójoojúmọ́ lójoojúmọ́ àṣírí yìí tú lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà fẹ́yẹ́ ti tẹ́tí tàn jẹ́ ojú lálùkú wá ńlá sí ṣe mọ́ ti sọ rí ẹ̀rù ọlọ́run ọba kan alájúwà fẹ́rí láti us ẹni mi dára ni wọ́n kọ́lọ̀ máa ti dára fún wọn àwọn ọmọ ń sọ yìí pé a ah, ní àfà ó ṣe ń wò mí yóò mo ti fi 1.1 million mo ti fi ṣògùn rí lọ́dọ̀ àfà 1 one million naira ogun kínú ogun àìkú ní àbígbékúdé àwọn àbáwá ní pé kí ló fẹ́ rà ó tọ́ nìna tẹ́ lórí owó epo àtúnyẹ jà iná ilé lórí ọmọ gbogbo tí wà ní ilé lórí ọmọ gan bí yàn bá kó wọ́n mílíọ̀n lọ bẹ̀ àà tí ẹ̀nira ogun ẹ̀sán ni ṣebí ìjí àrí àtẹ̀gbò náà ni tó ẹ́ kéré àtẹ̀gbò náà ìpé nínú ọ̀rẹ́ orí eku eku eku tẹ́kọ́ ni èrí ẹyẹ ẹyẹ tí mo sọmọ ìwà náà ta orí ọká ọká sí bẹnugbó olówó ní tó àwọn ìjọ ìwòye àwọn ìtọ́jú tó ń jẹ́ gbogbo àwọn èyẹ tẹ́jú agbárówó bẹ̀ lọ́wọ́ wọn òjúwọ́ wọn lá ẹni tẹ́jú tẹ́jú tẹ́jú fún láti ní kó lọ fi orí èèyàn kó lọ fi ṣòwò gbogbo wọn padà wọn rí aláìsí pé ah àsọ́rí burúkú làwọn tí ní ìṣàwọn àwọn èèyàn wá ojú wá látán àwọn jákò lẹ́yìn inú wọn bí kí ní kò lè jìṣẹ́lẹ̀ ẹgbẹ́ ilé kẹlùmí ẹgbẹ́lùmí nínú wọn ló jì á ara ní á kò ètò bí báyìí báyìí báyìí ara èyí mo lára ní aláyẹ̀lẹ̀ jẹ́rù wà ní o gbogbo ilé bá ti máa ń ṣe ẹ̀rí kẹrin ilé ní o ìjọba ilẹ̀ tí ń bọ̀ ẹgbẹ́ àgbò funfun ẹgbẹ́ dání o ọlọ́run ìjẹ́ orí kù sí o ní tí mo yóò dá o ẹ̀rí kú báyìí ẹ̀dàkùn ẹni tó pè tó jẹ́ ìdí ojú oorun tó gbọ́ púpọ̀ ní kú báyìí bóò ní òṣèlú gan ìyẹn wá gbọ́ títú kíró títú ó wá sọ́dọ̀ ẹ ogun lọ́wọ́ ẹ oṣù bá kò wá ju bí ọdún mélòó lọ ìyẹn náà gbọ́ wà sí àwọn àlùfún náà ni ẹ̀mẹ́ ẹ̀ka àwọn àbóòtán yìí pé wọn bá lálàá báyìí ni báyìí ni gbà tó ní bá ṣe ń sọ fún yẹn báyìí ìwọ ni ó kọ̀ọ̀kan náà ti tó kọ̀ọ̀mọ́ yìí gbá mi ni kò lè fọ́ ní jẹ́ láíláí torí lẹ́yìn pé kò wá ní borí jẹ́ òun náà wà máa discourage àwọn èèyàn lọ́dọ̀ àwọn jàrà nígbẹ̀ wọ́n mọ́lọ̀rọ̀ àbá ẹmọ́ wọ́n tọ̀ wá ní ìkan nígbẹ̀ mí náà tó ti báyìí báyìí báyìí àti irọ́ ni mo padà wá gbọ́wà sí báyìí báyìí báyìí a ní ẹsí jádà bí ilẹ̀ ẹmọ́jú tó lè kéwù yìí ilé tí ó kéwù ti dowó lásìkò yìí mo mọ́ sọ fún ilé kéwù tó wà lọ́wọ́ yìí ẹ lè fi standardize ilé kéwù yìí kò nídìí ẹ fi lè wé fún gẹ́gẹ́ tó fi kéwù jẹun níbi tí kéwù ti ẹ lọ ẹ lọ standardize leke ẹ ṣe leke wù yín dáadáa ẹ jà ẹ fi leke wù dẹ kúrò níbi ileke wù ẹ ti máa ń ṣe o tẹbi ní pa kálukú ẹ ṣe ní ṣe kẹ standardize kẹ mójútó kéwù làwọn ṣe iye báyìí làwọn gbà torí pé àwọn èèyàn náà ti mọ yìí kéwù gan láti fẹ́ kéré nù àwọn èèyàn ti mọ yìí kéwù ẹ mọ bẹ́ẹ̀ yìí máa ẹ jẹ́ ẹ lọ la ojú yìí kódà bẹ́ẹ̀ bá ń kàwé gan ẹ lọ ní exposure òjò àbí ẹ̀bá tó ń kàwé kan lọ́là díẹ̀ díẹ̀ náà ọ̀dẹ̀ ti mọ ọ̀rọ̀ tí wọ́n náà bá ti mú ìwé ẹyọ kọ̀ọ̀kan ó jẹ́ tó fóònù ìgbà mẹ́rin fi ní èbò fóònù fóònù gan yóò mọ kọ yóò mọ yóò mọ kọ ọbọ̀ ti lòun kọ̀pútà ó mọ kọ ọbọ̀ ti lòun kí ìjọba bẹ́ẹ̀ ọmọ jẹun ọmọ mú àlábíà ó balẹ̀ ayé rẹ̀ lọ takú ti jálà bí lọ́rùn a ní ọmọ ṣe mọ́ ọwá sọ wá dọ̀tá ìwọ̀n ló bí pé ẹni amọ́tẹ̀ ẹ̀pẹ̀ mọ́ ẹni amọ́tẹ̀ wòlúkì mọ́ ẹni amọ́gbọ́ ògbó wọn mọ́ ẹni amọ́gbọ́ ṣe kákú ni ṣe kákú ní ṣe dání ẹkú ààrẹ dání ẹkú tàbẹ́tẹ̀ ẹkú jẹ́ tó tẹ́kẹ́ ẹkú náà wọ́n náà wó ní sí eléyìí ló ti ń gbọ́ yìí nìtì ẹ̀wọ̀n efcc ti ń wá wọn káàkiri ẹ̀ sí mọ̀ gẹ́gẹ́ ẹsí mẹ́lọ ọlọ́run ti ṣe ẹ̀yìn náà lẹ́wọ́ kọjọ́ káàmọ̀ pàá sáà nígbà fọ́lọ́pàá gbéra wa náà níbi ibi ìdílé náà ẹsí ní ẹsùn dúdú fáwọn èèyàn ẹsí jálà bí ilẹ̀ kò ṣe dìfẹ́ǹsì kò ṣe dìfẹ́ǹsì ní ìwọ́ tí wọ́n bá ní pé ìwọ òwò lórí ẹ̀ ò ló gbá lóògbà tó bá sì ń lórí ọ̀wọ́n kó yẹ́ pé o ò tí láyà torí pé ìwọ tó bá lè jo olóńgbò láàyè tó lóńgbò dẹ̀ ní ẹ̀ẹ́rẹ́ tó dẹ̀ gúgbẹ́ tó túnbẹ̀ lọ́sálì jámọ̀ àọ̀dájú yọ́ tó jẹ́rù rẹ̀ náà gbé oníyàn gbígbẹ fún lọ wá nílò ọdún náà tó tó bá ti wá lọ sí láyà ní àbójúká ọmọ àbíjọmọlú àbíkan bẹ lára rẹ̀ bọ̀ iṣẹ́ tó ń ṣe yẹn

àádọ́ àjọmọ́ àlọ́ àmọ́ àjọmọ́ débìlà àjọmọ́ ọ̀rọ̀ gàlàmíà àti gíní èyàn wá gbọ́dọ̀ kọjá lé orí ọmọ àbá àbá sílẹ̀ níbi kí ni láti níbi kí láàrẹ̀ ń tà ní àbí ẹ̀ẹ́dájúra ẹni mo níbi nílé lórí èkó lórí ẹyẹ kájẹ̀ nílé alágbòrè ẹni kọjá èyí táwọn pàdé àgbòjẹ̀ ní ẹ̀bí àbágbòbà àmọ́ lè lórí èkó lórí ẹyẹ ó máa sọ ọjọ́ ọjọ́ bá sọ ọjọ́ ẹ̀kọ́ mí nìkan kan àwọn àbá àtọ́ onímọ̀ tí ó bìí lọ́gbọ́n wá à láti wá lóòtọ́ ọlọ́kùn forí dé wa o ọlọ́kùn mójú kò fún wa ẹ̀dá gbogbo ẹ̀yìn tẹ̀ fi dára bí ẹ má ṣe má gbogbo ẹ̀yìn tẹ̀ fi dára bí ẹ lọ tí ó bá wọn àwa bẹ́lọ̀ fún yín ọ̀nà jẹ́ ọ̀nà mú tó lálàáfíà ọlọ́mọṣà bá wa ṣe kódà kò ló gbọ́ lọ èmi ń tàn mọ́ kìnnìkan pé bó bá pẹ́ díẹ̀ bó bá ya kọ́lọ́kùn fún wa láǹfààní Eh, ó yẹ kéèyàn ṣe program kan àwọn dára yìí báwo la ṣe lè assist àwọn náà èèyàn bí ọ̀rọ̀ mi jọmọ báwo la ṣe lè assist wọn tí ó jẹ́ pé iṣẹ́ yẹn àwọn náà máa lè àwọn náà máa lè jáwọ́ ń bẹ̀ máa fi pé kí ìṣubú ọ̀nà but ìgbìyànjú kan lè yóò ṣe ìyá táwọn èèyàn ìyá táwọn gbàgbọ́ bá mú mọ́ràn wá lọ́tún mú mọ́ràn wá lọ́sùn pé yóò padà wá rí pé á ó ti yẹ kíní ìgbọ̀lẹ̀lẹ̀ so tọ́ àmàgbẹ́ ọlọ́mọsàbáwà sánú wa ọlọ́run tó ọgbọ́ asọ́nà ó sì mójúkò bẹ́ni pẹ̀lú wa so gbogbo ẹni ní yàrá bí ẹjáwọ́ ẹsẹ̀ kí ni jama ẹjáwọ́ ẹtúbá ẹ̀ṣẹ̀ṣẹ̀ rí so èyí náà sáà ti gbọ́ tára ń sọ ó láwọn efcc wọ́n ti pàápọ̀ pẹ̀lú àwọn

وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أمي سؤال ولا يقع عن بيني لين وبقول لك تبعنا إجادو السلام عليكم ورحمة الله